وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أركب الله أبا الله أبا تي gbogbo ọpẹ́ tọ́ sí ọlọ́run ọba tí gbogbo ẹ̀yìn tó tọ́ òun náà lọ́wọ́ ọba tí a dúpẹ́ fún. a jẹ́rìí ọba yìí ọba ọ̀kan ṣoṣo ni ọba tí ẹ̀dá ò mú pẹ̀lú ẹ̀ nínú àwọn iṣẹ́ ìṣe ọba ọba ń ṣe ọba tí ẹ̀dá mú rẹ̀ pẹ̀lú ẹ̀ tí mú akẹgbẹ́ àtàwọn orúkọ ẹ̀ ọba tí ẹnìkankan ò gbọ́dọ̀ mú akẹgbẹ́ pẹ̀lú ẹ̀ tí ò gbọ́dọ̀ wá orogún fún nínú àwọn iṣẹ́ ìbáradà iṣẹ́ ìjọsìn tọ́lọ́run bá àdékẹ́lá pa wá láṣẹ káṣe fóun nìkan. àwa ràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá àwa ọlọ́wọ́ bá ló ràn lọ́wọ́ lórí gbogbo tọ́lọ́run bá àdékẹ́lá pa wá láṣẹ àwa ọlọ́wọ́ bá ló ràn kí ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ kó jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí rọrùn fún wa láti ṣe é ṣe. a sì wá ọlọ́run bá lónìí lọ́wọ́ lórí àwọn nǹkan tọ́lọ́run bá àlékí ọlápá wá láṣẹ ká jìnà sí abẹ́lọ́run bá kọ́lọ́run bá kó ràn lọ́wọ́ kó ká lè jìnà sí. àwa sọ lọ́sọ̀dọ̀ ọlọ́run bá asáàdì ọlọ́run bá náà kúrò níbi aburú ẹ̀mí wa àti àìda iṣẹ́ ọwọ́ wa torí pé gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ọba àlékẹ́lá bá fi mànà irú ẹ̀dá bẹ́ẹ̀ náà ni ó mànà ẹni tọ́lọ̀ ọba àlékẹ́lá bá sì lọ́nà kò sí ẹni náà lẹ́yìn tó ní kápá àti irú ẹ̀dá bẹ́ẹ̀ mànà. ajẹ́rìí pé anábì sallallahu alayhi wa ẹrú sí ọlọ́wọ́ bá ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá àwa tọrọ àlékún ìkẹ́ ọlọ́run ọba àti ìrìnàjò jẹta ọlọ́run ọba fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà anabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùrìn ojú ọ̀nà anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà abẹ́ ọlọ́run bá kí ọlọ́run bá kí ó kà wá náà kúnná wọn. ọlọ́lá ṣáwùtà quwwata illa billah. alẹ́ náà ni. àlàyé ìtumọ̀ sí èdè Yorùbá nípa ọ̀rọ̀ tí wọ́n bi sheikh الناصح الأمين يحيى بن علي الحجوري حفظه الله تعالى ọ̀rọ̀ tí wọ́n bi wọ́n nípa Muhammad bin Ali Jabata nípa àkídà rẹ̀ ní nǹkan bí ọdún mẹ́sàn-án sẹ́yìn ni wọ́n bi wọ́n léèrè ọ̀rọ̀ náà ẹ̀rí pé nígbà tí a bẹ̀rẹ̀ sí máa pílé ọ̀rọ̀ náà látànà ẹ̀rí pé wọ́n sọ ti ọjọ́ tí wọ́n béèrè béèrè náà àfa yìí wọ́n ní ọdún fourteen twenty nine ọjọ́ ìsìnlẹ̀yìn ọjọ́ mọ́ndé lọ́jọ́ náà lọ́hùn alẹ́ ọjọ́ mọ́ndé yìí wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ pẹ̀lú báyìí òun làwọn ń gbìyànjú sí láti tún séde Yorùbá torí pé ìbéèrè yìí àti dáhùn èdè lárúbáwá ni wọ́n fi ṣe sọ̀rọ̀ ilé làwọn ń gbìyànjú àti túkú wa léde yorùbá kí àwa náà ká lè mọ kí ni wọ́n bi àgbà àfa ilé bi àfa ilé rè nípa rẹ̀ àti pé kí ni àfa yìí sọ nípa ìbéèrè tí wọ́n bí lórí ọkùnrin Muhammad bin Ali Jabata eléyìí tí aburú tí ó fọ́nká lé tó fọ́nká oko yìí wá jùlọ ní ilẹ̀ Yorùbá yìí wàbí akọ́s ní Ìlọrin ní àdáyẹrí ní àdásàlẹ́sà ní Ìlọrin. sólé báyìí ní nǹkan tí à ń sàlàyé lọ inshallah ta'ala tí wàá tẹ̀síwájú lẹ́yìn ibi tí a bá dé lánàá ẹ̀rí pé lánàá ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ṣé wọ́n ti mú ẹ̀rí wá lórí bídà bó ṣe pín àti àwọn ìran bídà tí ń bẹ eré tó gbẹ̀rẹ̀ jáde kúrò Islam wọ́n máa wà péjúwe ẹ̀ wá pé irú bídà báyìí tó gbẹ̀rẹ̀ jáde kúrò Islam irú bídà báyìí tó gbẹ̀rẹ̀ jáde kúrò Islam so wọ́n dẹ̀ fún aláwọn àpéjúwe bídà tí ò gbẹ̀rẹ̀ jáde kúrò Islam tẹnu sì kò lórí ẹ̀ so wọ́n dẹ̀ sọ̀rọ̀ dáadáa wọ́n sọ àwọn ọ̀rọ̀ wọ́n lóríṣiríṣi àwọn ẹ̀rí wá wọ́n dẹ̀ ṣe ìkìlọ̀ fún ọkùnrin yìí wípé kó lọ túbá kó kúrò lójú ọ̀nà yìí kó máa rìn lójú ọ̀nà táwọn ahlùsùn náà rìn òun náà ni pé gbogbo ahlùsùn pátápátá wọ́n ní sí yapa ni wọ́n gbà yí pé ó pín sí méjì nínú àkídà nìyẹn nínú àdìsọ́kà nìyẹn ẹgbẹ́ ti gbà yí pé pín sí méjì tá a ṣe gbà yìí pé kúfùrù pín sí méjì tá a ṣe gbà yìí pé ẹ̀ṣẹ̀ gan fún rẹ̀ ó pín sí méjì a ní gàbá yìí a ní sọ̀rọ̀ yìí tá a gbà yìí pé zulmù pín sí méjì a ní azulmul akbar a ní azulmul asghar tá a gbà pé fisku pín sí méjì a ní akbar alfiskul asghar tá gbà wí pé annifaku pín sí méjì annifaku al wa annifaku al-i'tiqadi. gbogbo eléyìí báyìí nínú àkídàtu ahli sunnah wal jama'a àìlọ́wà tí wọ́n rẹ̀ tó dẹ̀ lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ahli sunnah wal jama'a ittifaqan pẹ̀lú ìpanupọ̀ láì sí apá kankan bẹ́ẹ̀ náà ahli sunnah wal jama'a gbà pé dídá náà pín sọ́nà méjì ní gbogbo àwọn nǹkan ẹ máa wo ṣírìkù pín sọ́nà méjì o kúfùrù pín sọ́nà méjì o nìbá kú sọ́nà méjì kò sí nǹkan kan tí ò pín àfi dídá nìkan irú báwo ni bí dàjẹ́ wa lágbára tó ń tiẹ̀ tó fi jẹ́ pé òun nìkan ni òpin gbogbo àwọn nǹkan yòókù pé àwọn bídíà nìkan ni òun wá ní ìdájọ́ tó yàtọ̀ subhanallah tóun nìkan wá dá yàtọ̀ ní gbogbo àwọn mukhalafat ta ní so ilé báyìí ọ̀rọ̀ tó yapa sí ọ̀rọ̀ ahlu sunnah wal jamaa ni so Sheikh Yahya al-Hajuri wọ́n ti ṣàlàyé lè fún wa lánàá tá a ti ṣàlàyé ẹ̀ ń fọ́sí wẹ́wẹ́ níbàámu sí nǹkan tí a ti ń gbọ́bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà látọ̀dọ̀ sheikh Salim Hilali àti ọ̀dọ̀ sheikh Ismail Abdullahi Bukhari tí a ti pílẹ̀ tàwọn náà ṣáájú inshallah ta'ala a tẹ̀síwájú níbi tí a bá dé lánàá àbí so inshallah a bẹ̀rẹ̀ sí máa gbọ́ lọ a sì máa ṣàlàyé ẹ̀ lọ ní ìfọ́síwẹ́ pẹ̀lú gbọ́n náà bismillah. هم من هم مبتدئة فسق النصارى مبتدعة الله قال رهبانية اتبعوها ما كتبناها عليهم هذه بدعة مكفرة إضافة إلى كفرهم نعم ẹ̀kọ́ ṣe fúláwù jù báyìí lọ́la àbí على من ارتكب بدعة صغيرة بخلود في النار afẹ́ kí ó lo òkè dáadáa gẹ́gẹ́ bó ṣe lo òkè lánàá. Naam. Ah. Ẹ rí pé ibi tí agbóyè sí lánàá, ó ní ọ̀rọ̀ tí Sheikh Yahya Al-Hajuri tí wọ́n mú wáyé pé bídà kan bẹ nínú Qur'an, bídà àwọn Nasara wọ́n ní wọ́n rahbaniyatan ibtada'uha ma katabnaha alayhim wọ́n ní bídá yóò bídá tún mukaffira ni idafatan ila kufrihim wọ́n ní bídá tó yọ ọ̀yá dúkú ní ìsìláàmù ni wọ́n ní papọ̀ mọ́ kúfùrù tí ń bẹ lára wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ lára nǹkan táwọn nasọ́rọ́ tó tó kó sí so ibi tí ọ̀rọ̀ yìí ibi tá a dúró sí lánàá nìyẹn insha Allah ta'ala tó a tẹ̀síwájú lónìí tó ti lọ sókè díẹ̀ ó kù díẹ̀ àrí. naam nígbà tí wọ́n ń ṣe àwọn nǹkan yìí lọ́wọ́ kí a lè bá gbọ́ dáadáa kí kó má bàa sí ìrújú nínú gbígbọ́ náà nígbà tí wọ́n ń ṣe lọ́wọ́ àwọn nǹkan tí ṣèǹtì yìí tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa lónìí gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú lórí nípa nǹkan tá à ń gbọ́ lọ òun náà ni pé wọ́n bí wọ́n léèrè wípé ǹjẹ́ sheikh mukbil bun hadi sheikh mukbil alwadi'i alayhi rahmatullah ǹjẹ́ àwọn náà wà nínú àwọn tó sọ pé gbogbo ẹ̀kọ́ nítorí pé sheikh mukbil yìí àwọn ni wọ́n jẹ́ àfà fún sheikh tí wọ́n sọ̀rọ̀ yìí àwọn gangan ni wọ́n já dárul hadith nọ́dá ilé kéwu ẹ̀kọ́ ìmọ̀ hadith ńlá yẹn ní wọ́n kalẹ̀ ní ìlú Damaj so ìgbà tí sèkè wa kú so ọmọ kéwu wọn tí ó gba ipò wọn òun náà ni Sheikh Yahya Al-Hajuri yìí tí wọ́n Sheikh Yahya Al-Hajuri léèrè gẹ́gẹ́ bí ọmọ kéwu àgbà fún Sheikh Mukbil wípé ǹjẹ́ Sheikh Mukbil náà táwọn náà sọ wípé gomida ní kúkú torí wípé Yorùbá tá à ń sọ yìí jàbátá yìí sọ wípé Sheikh Mukbil náà gbà pé gomida ní kúkú ẹ má gbàgbé pé wọ́n ti lo Sheikh Al-Albani náà rí ẹ má gbàgbé pé wọ́n ti lo Sheikh Nasir na Sheikh Nasir As-Sa'di tí wọ́n jẹ́ Sheikh Sheikh Al-Uthaymeen tí wọ́n jẹ́ àfa fún Sheikh Al-Uthaymeen Sheikh Al-Uthaymeen àbájábàdá ti lò wọ́n rí pé àwọn náà gbà bí dáa pín wọ́n ti lo alimami Barbahari wọ́n ti lò wọ́n rí wọ́n ti lo Sheikh Salim Hilali rí pé àwọn náà gbà pé bídíà òpin sòkó tó di pé àṣírí gbogbo àwọn kìnìún tú lẹ́yọ kọ̀ọ̀kan táwa bẹ̀rẹ̀ sí máa mú tíra àwọn jáde lẹ́yọ kọ̀ọ̀kan pé ẹwà bá bídíà bàtà ní ọsọ pé gbogbo bídíà ní kúkú bídíà òpin o ẹwù nǹkan tó ń sọ mí báyìí tó túmọ̀ sí pé absolutely ìsọkúsọ lọkùnrin yìí sọ kò mọ nǹkan tí ń sọ rárá gbogbo àwọn tó ń lò yìí ẹ̀rí pé àṣírí padà túlẹ̀ ọkọ̀ kéèjèèjì pẹ̀lú pé à ń mú tìrà wọn jáde báyìí pé ẹ̀rí o jàbàtà sọ pé àfa yìí ò pín bídíà ẹ wo àfa yìí ló pín bídíà yìí o jàbàtà sọ pé ni yìí ò pín bídíà àfa yìí ló. ẹni tó wá wọ àwọn ọmọ gbẹ̀yìn òun náà ni Sheikh Salim Hilali Sheikh Selim Hilali náà tún ti pè é táwọn náà tún sọ yìí pé ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ kódà àkídà àwọn so ẹ ẹni yìí wàláhì ó kàn ó kàn mú ó kàn da kínní ìrúmọ rẹ lójú káàkiri ni ó kàn ó kàn sọ rẹ nù ni ó kàn ó ń so ala ẹ̀kọ́ wọn ní kínní àti tójú lókè ya bismillah. Hmm. وهل يحكم به أي هذا الحديث ألا من ارتكب بدعة صغيرة بخلود في النار والأخ المذكور يقول ذلك أيضا نعم. الله يصلحه لا هذا ما هو صحيح ألا أيوة، ما النبي صلى الله عليه وسلم كل كل بدعة يقول كل بدعة ضلالة وكل ضلالة في النار أي أنت نعم نعم نعم يعني الذي سئل عنه يؤدي هذا الكلام يعني أنها كلها مكفرة ليس بصحيح فعندنا بدع كثيرة بدعة الأرجاء ولا واحد قال بتكفير المرجئة ولا نعلم أحدا قال بتكفير المرجئة على أن بدعته واضحة كل أهل السنة يقولون المرجئة مبتدعة وكل أهل السنة لا نعلم منهم من كفر كفر المرجئة هذا مثال من أمثلة كثيرة نعم من أمثلة كثيرة شيخ الإسلام ينقل أن أنه لا يعلم أحدا أنه كفر الزيدية الذين لا يبلغ حد الغلو وأمثال هذا كثير فلا شك أن البدعة منها ما هو ما هي مكفرة ومنها ما هي مفسقة وعلى ذلك عامة أهل السنة فأخونا المذكور إن شاء الله يعدل هذا الكلام يعني يسير بما سار فيه أهل السنة إلى أن البدعة منها ما هي مكفرة ومنها ما هي مفسقة وإلى أن المبتدعة منهم من هم مبتدعة كفرة ومنهم من هم مبتدعة فسق النصارى مبتدعة الله قال رهبانية اتبعوها ما كتبناها عليهم هذه بدعة مكفرة إضافة إلى كفرهم نعم وهل يحكم به أي هذا الحديث على من ارتكب بدعة صغيرة بخلود في النار والأخ المذكور يقول ذلك أيضا نعم. الله يسمعه لا هذا ما هو صحيح ما النبي صلى الله عليه وسلم كل كل بدعة يقول كل بدعة ضلالة وكل ضلالة في النار أي أن صاحبها مستحق النار وليس معناه أن كل صاحب بدعة يخلد في النار ولا أن كل صاحب بدعة سيدخل النار سيدخل النار لزاما نعم نعم آه وأنت بشيخ ليري ويقول إن جاء حديث كل بدعة ضلالة ṣé a lè lo hadith yẹn gẹ́gẹ́ bí ẹ̀rí láti fi ṣèdájọ́ lórí ẹ wípé ẹni tó bá kó sí bídà kékeré náà o yóò ṣe gbére nínú náà. وهل يحكم بهذا الحديث على من ارتكب بدعة صغيرة أنه يخلد في النار pé ṣé a lè lo hadith kullu bid'atin dalala a lè ló lẹ́rìí pé gbogbo bídíà tẹ̀yàn bá kó sí kódà kọjá bídíà kékeré yóò ṣe gbére nu náà. sheikh wa ní al-akhul mazkur wọ́n ní al-akh al-mazkur wọ́n ní ṣé ọmọ ìyá tí ẹ̀ ń sọ yìí yẹ́sùn hádá wọ́n ní tó ń sọrú eléyìí náà tó ń sọrú ọ̀rọ̀ yìí náà ṣéèkì ni wọ́n á dá wọn ní ṣéèkì pé bẹ́ẹ̀ ni sọ bẹ́ẹ̀ ṣéèkì ni subhanallah ṣéèkì ní a'udhu billahi ọ̀rọ̀ burúkú nìyẹn wọ́n ní hadha kalam ghayr sahih wọ́n ní ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò lálàáfíà ni ọ̀rọ̀ burúkú gbà ni so wọ́n ní pé hadith yẹn nǹkan tó ń ṣàlàyé òun náà ni pé wa'id ìlérí ìyà ń bẹ fún oníbídà pé lókè ni yóò wọ̀ náà pé kò wá túmọ̀ sí wípé yóò ṣe gbére nínú náà torí pé àwọn tí wọ́n máa ń ṣe àwọn bídíà tí òfin wọn jáde kúrò Islam wọn à di kèfèrí ẹ bá rìn wáyé díẹ̀ pé kò túmọ̀ sí pé wọ́n ṣe gbére nínú náà ni hadith yẹn sọ. Naam, ya bismillah. وهل يحكم به أي هذا الحديث ألا من ارتكب بدعة صغيرة بخلود في النار والأخ المذكور يقول ذلك أيضا الله يصلحه لا هذا الله يصلحه bàtà bẹ̀rẹ̀ pé sí ẹni yẹn ń sọ bẹ́ẹ̀ tẹ̀ pé ìdíjà bàtà náà ń sọ náà ní àbí pé hadith yìí ó túbọ̀ sí pé àwọn bídà àwọn ti gbére nù náà ní àbí ìgbà tó wá béèrè pé téèyàn lè lo hadith yẹn gẹ́gẹ́ bí ẹ̀rí pé òun bí díà kódà fọ́jẹ́ bí díà kékeré ló ṣe yóò ṣe gbére nùnà ṣé kí wọ́n béèrè pé ṣé ẹni yìí ti ń sọ báyẹn náà wọ́n ní wọ́n á dáhùn pé bẹ́ẹ̀ ni Allah yuslihu wọ́n ní ọlọ́wọ́ bá wa tó ẹni ṣe ọ̀rọ̀ yẹn káwọn láwọn ní Allah yuslihu ọlọ́wọ́ tó ṣe ọ̀rọ̀ burúkú ní sọ yẹn náà. النبي صلى الله عليه وسلم كل كل بدعة يقول كل بدعة ضلالة وكل ضلالة في النار أي أن صاحبها مستحق النار وليس معنى نعم وني ní hadith tí anabi sọ yẹn pé kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar wọ́n ní nǹkan tí anabi sọ ni pé ẹni tí ó bá ṣe bídíà mustahiqun wọ́n ní bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ pé kó wọná mustahiqun linnar ó lẹ́tọ̀ọ́ pé kí irú ẹni bẹ́ẹ̀ kó wọná ni wọ́n ní kò túmọ̀ sí wípé irú ẹni bẹ́ẹ̀ lizaman dandan ni pé yóò wọná. wọ́n ní kò túmọ̀ sí pé dandan òní pé yọ̀wọ̀ náà bẹ̀t hadith yẹn ń ṣèlérí fún wa wípé irú ẹni tó bá ṣe irú bídíà yẹn o ẹni tó bá ṣe bídíà o ó lẹ́tọ̀ọ́ kó wọ̀ náà ṣé báyìí ní ti ṣe ẹni yẹn lẹ́tọ̀ọ́ kó wọ̀ náà torí tó ṣe nǹkan tí máa ń gbé yẹn wọ̀ náà ni àyè bẹ́ẹ̀ kọ́ ni wọ́n yà mọ́ kò túmọ̀ sí pé dandan ni pe yo won naa bet hadith yen n seleri fun wa wipe iru eni to ba se iru bidia yen o eni to ba se bidia o o letoo ko won naa se bayii ni ti se eni yen letoo ko ko won naa tori to se nnkan ti maa n gbe yen wo naa ni aye ko ni won ya mo ko tumo si pe dandan yoo wo naa ولا أن كل صاحب بدعة سيدخل النار سيدخل النار لزاما نعم لأن wọ́n ní yóò sọ yípa àwọn oníbídà ó ṣe gbére náà kò sọ pé oníbídà ó kò pé yóò gbére wọ́n ní bákan náà kò sọ pé gbogbo oníbídà pé dandan ni pé wọ́n wọ̀ náà kò sọ pé dandan ni pé àwọn oníbídà wọ̀ náà ìka tó sọ ni pé wọ̀ náà ìtumọ̀ padà ṣàlàyé wípé ẹni tí ó bá kó sí tí àdìsọ́kà alùsùnà ni pé gbogbo ẹni tó bá kó sí àwọn nǹkan tí ò gbé jáde kó ní islam tí a bá wá rí àwọn náà sùn tọ́sọ pé yọ wọ̀ náà kò túmọ̀ sí pé yọ wọ̀ náà yẹn túláàsì ọlọ́run ọba àlékẹ́lá máa ń bá wọn lò nígbà míì pẹ̀lú faglu ọlọ́run ọba àlékẹ́lá máa ń bá wọn lò nígbà míì pẹ̀lú adlu tọ́lọ́run ọba àlékẹ́lá bá bá wọn lò pẹ̀lú faglu pẹ̀lú ọlá ọlọ́run pẹ̀lú ọlá rẹ̀ ọlọ́run ọba àlékẹ́lá lè fa ó lè fún wọn tí wọn ní wọná tí fún wọn sáà náà tó ti wípé wàá ìdúwà ìlérí ìyá wà fún wọn wọná ẹ̀rí wá pọ̀ lórí yẹn tó yẹ bá ní sèyí tó ní sèkì sọ pé hadith yóò túmọ̀ sí pé gbogbo bídí àlìdámẹ́ tí wọ́n wọ́n náà ó ti dọ̀rọ̀ yẹn pé ká wọ́n náà ẹ̀tà hadith yẹn kan sọ pé ẹni bá ṣe kí ni o ẹni tó bá ṣe bídá o yóò wọ́n náà tó kò túmọ̀ sí pé dẹdẹ ní túláàsì yóò wọ́n náà so wọ́n ní torí pé bídá ó pín sọ́nà méjì ẹ̀rọ àdìwá ní títí ní títí ní ni ó pín sọ́nà méjì eléyìí tó gbẹ̀yìn jáde kó ní islam ń bẹ eléyìí tí ò gbẹ̀yìn jáde kó ní islam ń bẹ bísílà. فلا شك أن البدعة منها ما هو ما هي مكفرة ومنها ما هي مفسقة وعلى ذلك عامة أهل السنة فأخونا المذكور إن شاء الله يعدل هذا الكلام يعني يسير بما سار فيه أهل السنة إلى أن البدعة منها ما هي مكفرة ومنها ما هي مفسقة وإلى أن المبتدعة منهم من هم مبتدعة كفرة ومنهم من هم مبتدعة فسق النصارى مبتدعة الله قال رهبانية اتبعوها ما كتبناها عليهم هذه بدعة مكفرة إضافة إلى كفرهم نعم وهل يحكم به أي هذا الحديث على من ارتكب ابتدعة صغيرة بخلود في النار والأخ المذكور يقول ذلك أيضا نعم. الله يصلحه لا هذا ما هو صحيح ما النبي صلى الله عليه وسلم كل كل بدعة يقول كل بدعة ضلالة وكل ضلالة في النار أي أن صاحبها مستحق النار وليس معنى أن كل صاحب بدعة يخلد في النار ولا أن كل صاحب بدعة سيدخل النار سيدخل النار لزاما لأن ماذا البدعة غاية ما فيها ما لم تكن مكفرة من المعاصي والله عز وجل يقول إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء نعم wọ́n ní torí pé bídá àti ògbé ẹ̀ jáde kó ní Islam wọ́n ní rọ́yà tó máa fi hà annaha min al-ma'asi wọ́n ní gbogbo pàpín rẹ̀ gbogbo pé bídí àti ògbé ẹ̀ jáde kó ní Islam ọ̀gá ọ̀gá jùláyé kọ̀kọ́ jẹ́ ẹ̀ṣẹ̀ rọ́yà tó fi hà annaha min maasi wọ́n ní ògóńgó rẹ̀ ògóńgó rí gbogbo bídíà tí ọba ti gbìyànjú jáde kúrò Islam kò lè gágágá kọ́kọ́ jẹ́ ẹ̀ṣẹ̀ láyé wọ́n ní inú ẹ̀ṣẹ̀ náà lọ́wọ́ wọ́n wá ní nígbà tó yẹ tó nú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ yẹn kò túmọ̀ sí pé ẹni tó bá wá ṣe kò túmọ̀ sí pé dandan ni kó wọná àmọ́ mustahikun náà irú ẹni bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ pé kó wọná torí kò sí tó gbé ni kí irú ẹni bẹ́ẹ̀ wọná ọlọ́run bá lè kẹ́lẹ́ lè wọ́n wá mú àyà wa kọ́lọ̀ ọba àlékelá nígbà tó jẹ́ kí wọ́n ti gbà yí nígbà tó jẹ́ kí wọ́n ti ṣàlàyé fún wa pé bídí àti ògbẹ́ ìjáde kó inú ẹ̀sìn o wọ́n ní gbogbo góńgóri kó tóbi ó tóbi inú ẹ̀sẹ̀ náà lọ́wà. ní ìwà ìṣíwájú ká ló tẹ̀síwájú ó yá àtọmọ wa ẹ rí i pé ọkùnrin máa ń sọ ibi bídí àmúfọ́ ti pọ̀ gan àwọn àbọ̀ ọ̀gá pẹ́tẹ́ ni pé bídí àmúfọ́ ti pọ̀ gan kì í tẹ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ ni bídí àmúfọ́ ti pọ̀ pé àwọn ọmọ ìran pé bídà lẹ́sẹ̀ ló ń pé bídà nǹkan sí pọ̀lẹ́sẹ̀ kò síbi tẹ́ ti rí kò sábà súnà tó sọ bẹ́ẹ̀ nǹkan náà sọ yìí. gbogbo àbá súnà pátá nígbà yìí pé bí àlùbídà ti mọ̀ fàṣíkọ̀ bídíà kí ló ń pè ní àlùbídà tó ń fa síkọ òun náà ni bídíà tó sọ̀rọ̀ di fásitì tó fa sákọ ẹ ọsọ ẹdí kò kí ọsọ di fásitì ọfà sákọ ẹ ọsọ ẹ̀dì kòkì ọsọ ẹ̀dì kẹfìrí ọsọ ẹ̀dì ẹlẹ́sẹ̀ tó ní wọ́n sọ pé dídí àti òbá ti lè tí òbá ti tó haddun kúfù tí òbá ti tó ipò kúfù wọ́n ní ghayatu ma fiha annaha min al-ma'asi wọ́n ní gbogbo kọ́ ga jù láyé inú ẹ̀ṣẹ̀ náà ló ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n ẹ̀ jáde kúrò ní Islam nígbà tó ti wá jẹ́ pé inú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ yẹn ló fi wá mú àyà wá wípé ṣe bí ọlọ́run bá àlékẹ́lá sọ́nà al-Qur'an nínú Suratul Nisa pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. ọlọ́run bá àlékẹ́lá dájúdájú wọn ọlọ́run bá Allah la yaghfiru an yushraka kò ní ṣàforíjì fún èèyàn tẹ́yàn bá kú lórí ẹbọ ọlọ́run ọba àlejò lè oníṣàbóríjì fún èèyàn tí ẹ bá kú lórí ẹbọ wàyẹ òṣìṣẹ́ rúmadú náà dárí kẹlí náà yàṣà àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ míì tí ọba tó ẹbọ ọlọ́run ọba àlejò lè forí ẹ̀jẹ̀ ní tọ́ba wù límẹ̀ yàṣà ìbẹ̀rẹ̀ lílu wáyé pé tásítà màṣí àní límẹ̀ yàṣà fẹ́ni tọ́ba wù ọlọ́run ọba tó wà lábẹ́ màṣí ọlọ́run ọba tọ́ba wù ọlọ́run ó lè forí ẹ̀jẹ̀ wọn tọ́ba wù ọlọ́run ọba ó lè fi ẹ̀jẹ̀ wọn náà fi sọ pé kì í ṣe pé túmọ̀ sí pé dandan ni kí wọ́n wọ̀ náà tó láti ẹ̀ tẹ̀síwájú díẹ̀. وهذا دليل على أن هؤلاء المبتدعة الذين هم عصاة ما لم تصل بدعتهم حد الكفر تحت مشيئة الله عز وجل وما ك... وما wọ́n ní eléyìí báyìí àyà yìí ni dẹ̀líì wípé gbogbo àwọn bídà gbogbo àwọn oníbídà tó ń pè ẹlẹ́ṣẹ̀ ni wọ́n tó ń pè bídà àwọn òtó òdòkòdé ìgbókùkù tó wọ́n wà táṣà mẹ́ṣí àtìlá pé gbogbo àwọn oníbídíà o tó yẹ sí pé bídíà tó ń ṣe kò dé ipò kúkúrú tó yẹ pé bídíà ẹ̀ṣẹ̀ ni wọ́n tó yẹ ẹlẹ́ṣẹ̀ ni wọ́n pẹ̀lú bídíà wọn wọ́n ní eléyìí ni dẹ̀lílù fún wọn wà tahta mashi'ati Allah náà. يعني ماذا الثنتان والسبعون فرقة من فرق الضلال كلها síwájú ká tó lọ ń báyìí kó tó di pé a bọ̀ síbi ọ̀rọ̀ àwọn ìjọ mùsùlùmí tánàbí sallallahu alaihi wasallam ní yóò pín sí ọ̀nà seventy three torí pé ṣéèkì tó mẹ́rin wá lórí ọ̀rọ̀ ìjọ seventy two yìí náà wípé lára àwọn ẹ̀rí pé àwọn bíbí àti ògbìn ẹ̀jáde kónú Islam ń bẹ nínú wọn ń bẹ nìyẹn so kátó wá lọ síbẹ̀ yẹn eléyìí tí a kọ́ sọ yìí pé àwọn oníbídà àti ògbìn wọn tí bídà àwọn ògbìn wọn jáde kónú Islam tó ń pé ẹlẹ́ṣẹ̀ ni wọ́n pẹ̀lú bídà àwọn tí bídà àwọn ò tó ipò kúkúrú wípé àwọn wọ̀nyí wọ́n wà tahta mashi'atillah wọ́n wà lábẹ́ fífi ọlọ́run ọba nítorí pé ẹlẹ́ṣẹ̀ ni wọ́n gbogbo ẹnikẹ́ni tá a bá ti jẹ́ ti sọ pé kò jáde kó islam ẹlẹ́ṣẹ̀ ni fa huwa tahta mashi'atillah irú ẹni báyìí ó wà lábẹ́ fífi ọlọ́run ọba sẹ́rí ọ̀rọ̀ yìí àwọn àbá alùsùnà jama'a wọ́n pín sí méjì lórí ẹ̀ àwọn àbá alùsùnà jama'a wọ́n gbà yí nínú àwọn alùsùnà jamaa nínú àwọn àfàsùnà wọ́n gbà pé àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ tí ò tẹ́ kò dépò kúkúrú tó tọ́ kò gbé ẹ̀jáde fóònù Islam ìyẹn jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kò bọ́ sí tahta mashiatillah lizaman irú ẹni bí ọ̀wọ́ náà yóò wọ náà àmọ́ yóò padà jáde fóònù náà yóò dọ̀mọ̀ àlìjẹ́nà tó lé kèése kèfèrí ibi tí alùsùnà ti yàtọ̀ sí kọ̀wárì jì nìyẹn so wọ́n gbà pé àwọn ẹ̀ṣẹ̀ yìí o àwọn wọ̀nyẹn kò sí tahta mashiatillah ẹni tó bá ṣerú àwọn ẹ̀ṣẹ̀ yẹn tó bá jẹ́ bẹ̀rẹ̀ kìyàmà yóò wọ̀nà yóò wá padà jáde kó nínú ẹ̀ yóò wà àlùjánnà àwọn afáàlùsùn náà gbà pàwọn ẹ̀ṣẹ̀ kan bẹ̀ bẹ́ẹ̀ àwọn apá kan náà afáàlùsùn náà jẹ̀mọ́ àwọn gbà pàwọn ẹ̀ṣẹ̀ kan bẹ̀ bẹ́ẹ̀ àwọn apá kejì nínú àwọn alùsùn náà jẹ̀mọ́ àwọn afáàlùsùn náà jẹ̀mọ́ wọ́n gbà pé gbogbo tí ó bá ti tó ẹbọ ńláńlá tí ó bá ti lè gbé ẹ̀ jáde kó ní Islam wọ́n gbà yí pé tahta mashiatillah ni pé kò sí ẹ̀ṣẹ̀ kan láyé tí èyí bá ti ṣe yí pé ó dépò gbogbo ẹ̀ jáde kó ní Islam fahuwa tahta mashi'atillah nǹkan báyìí lábẹ́ mashi'atullah ló wà so méjì yìí làwọn àfáà súnmọ́ pín sí lórí ẹ̀ náà nínú àwọn tó wá gbà wípé bídà ó wà tahta mashi'atillah wípé òun náà wà lábẹ́ wípé tó bá wu Allah wa ta'ala ẹni tó kú sórí ẹ̀ ó lè má fi wọná lọ́jọ́ gbé dàgbéyàmà tí ó fi wà lìjánà straight láì ní fi wọná nítorí pé orí ẹ̀ṣẹ̀ ló kú sí kò kú sórí kúfùrù kò kú sórí tó gbé jáde kó ní Islam inú wọn ni Sheikh Yahya Al-Hajuri wa náà fi mú àyà yẹn wá gẹ́gẹ́ dẹ̀lì kìí sàwọn nìkan ẹ̀wọ̀n tíra yìí al-usul allati bana alayha al-julasu madhhabahu fi tabdiye fi tabdiye ta'lif Amr Abdul Mun'im Salim tíra yìí alùsùlù lẹ́tì bá náà àríhà gbọ́dá tó bá bá hùn bíi tẹ̀bí yìí òun náà ni wọ́n ní àwọn ìpìlẹ̀ tí àwọn aláṣejù àwọn onípe ní alghulat àwọn khawarij nípe ní alghulat àwọn náà nípe ní alghulat wọ́n ní àwọn ìpìlẹ̀ tí àwọn khawarij tí wọ́n máa manhabu wọlé lórí tán ma ojú ọ̀nà wọn lé lórí àwọn ìpìlẹ̀ tán ma ojú ọ̀nà wọn lé lórí nídìí máa pẹ̀rẹ̀ lóní dídá tẹ̀rí tíra yìí bó ṣe tóbi tó yìí látòkè délẹ̀ àkídà àwọn afájàbàtà náà ti tweet mo fọ́ ọlọ́ọ̀bá búra àkídà àwọn afájàbàtà gbogbo ẹ̀rí táwọn afájàbàtà máa mú wá pátá lórí pé gbogbo dídá ló kúfùrù wàláì tíra yìí náà ti ṣàlàyé mo bẹ́ẹ̀ lè pé tíra yìí ẹ̀rọ wípé àbá yìí ti mọ̀ yìí pé ọkùnrin kan bẹ nàìjíríà tí máa ń ṣe bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí ìrìnàjò tọ́fà nítorí pé irú problem tá ẹ̀ǹkántà ní nàìjíríà yìí wọ́n ẹ̀ǹkántà rẹ̀ ní egypt náà ọmọ egypt làfà yìí ẹ sì máa ń bàyí pé pé láti egypt làfà ti import àkídà yìí náà wá ẹjọ́ ìrìnàjò àmọ́ ìsìn ló fi jẹ́ sí pé àfà yìí àfà tí wọ́n ń sọ̀rọ̀ yìí ló fi jẹ́ sí pé wọ́n ọ̀rọ̀ tá ń sọ ó ṣe dèbè nǹkan tí ń ṣẹlẹ̀ sí wa nàìjíríà gan nítorí pé irú problem tá ẹ̀ǹkántà yẹn àwọn náà ẹ̀ǹkántà rẹ̀ nàìjíríà ọ̀dọ́ wọn ládẹ̀ sí import yẹn ẹ́ eh? so imported fitna ni fitna tó kún bọ̀ ni so nítorí ẹ̀ ló jẹ́ pé àbá yìí ṣàlàyé ẹ̀ nínú tíra yẹn ṣé wá rí ìdí tí wọ́n fẹ́ lónú tíra yìí tá a bá page ninety eight àwọn náà sọ the same irú nǹkan tí Sheikh Yahya al-Hajuri sọ yìí wípé gbogbo bídà àti òbá ti gbé yẹn jáde kó ní Islam tó bá ti jẹ́ bídà mufasikọ̀ wọ́n ní ẹni tó bá ṣe ọwà tàṣà mashi'atillah ẹ ṣe wọn láàrin fásún náà pèsè méjì lórí ẹ̀ àyẹ̀wò ẹ̀kọ́ ni. naam mo ní tábàlọ́ wo page ninety eight wọ́n ní wa amma man wusifa bi bid'atin ghayru mukaffira wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí a bá ròyìn pẹ̀lú bídíà tí ò gbéjáde kó ní islam tá a bá ní ń bẹ lára rẹ̀ gbogbo ẹnikẹ́ni tá a bá sọ wípé bídíà ń bẹ lára rẹ̀ tí ò gbéjáde kó ní islam. fahadà hukmuhu wọ́n nílò ẹni báyìí ìdájọ́ rẹ̀ hukmu sahibil kabira ìdájọ́ bí irú ìdájọ́ ẹni tó kó tẹ̀tẹ̀ ńláńlá náà ni wọ́n ní ìdájọ́ irú ẹni báyìí òun náà ni irú ìdájọ́ ẹni tó kó tẹ̀tẹ̀ ńláńlá falahu minal iman irú ẹni báyìí oníbídí àtàwí yóò máa ní iman iman ò bàjẹ́ bíkọ́rìrì máa wá fàkọ̀ fi sunna lódì wọn àwọn tó bá sunna mo ti ń ṣe yẹ ìtàn kírun àbẹ́ ẹ̀kọ́ ni so ìsìn pẹ̀rún sunna nìyí òun náà ti ń ṣe àbẹ́ ẹ̀kọ́ ni ìsìn yẹn náà fílà àbẹ́ yẹn náà fílà ni In sálámà sí yẹn ń gbáwẹ̀ kódà ó ṣe kọ́ máa gba monday àti thursday ó ṣe kọ́ máa kí tahajud ó ṣe kọ́ máa ṣe gbogbo àwọn ìtí ṣe yìí yóò máa ní yóò máa ní wọ́n ní falahu minal imani irú ẹni báyìí ó máa ní imani gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí sọ́hìbù kẹ̀bíọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ ńláńlá náà ni ẹ̀rí pàṣẹ pé mu'minu bi imanihi fasiqun bi ma'siyatihi irú ẹlẹ́ni mu'minu bi imanihi fasiqun bi bid'atihi mọ́mìnì ni pẹ̀lú ìmánì rẹ̀ fásitì ni ọmọ jẹ́ pẹ̀lú iṣẹ́ bídíà rẹ̀ ti ṣe mọ́mìnì bí ìmánì yìí fásitì bí bídíà ti yìí wọ́n ní falahu minal ìmánì bí kọ́lì ma wafaqa fihi sunna wa haula'i lam yamna ahadu min ahli wọ́n ní àwọn oníbídíà táwọn wí yìí tí wọ́n min ahli al-qiblati al-istighfar lahu kò sí mùsùlùmí kan kò sí alùsùnà kankan tó sọ pé èèyàn ní tọrọ àforíjì fúru àwọn báyẹn ó túmọ̀ sí pé tẹ́ ẹ bá lè rí ẹnìkan tó sọ pé kèfèrí ni wọ́n fahuwa khariji ẹ̀jọ́ nàdán wọ́n ní kò sí ẹnìkan kan nínú àwọn ahli al-qibla tó wá mọ̀ náà fún wa tó kọ̀ fún wa pé àgbọ̀rọ̀ tọrọ àforíjì fúru àwọn bẹ́ẹ̀ awi du'a lahum kò dẹ̀ sí ẹnì kankan nínú àwọn àáfàá súnà tó sọ pé èèyàn lè ṣàdúrà fún wọn. àwọn ìṣọ̀lá ti àìlèyìn لم يمنع أحد من أهل القبلة الاستغفار لهم أو الدعاء لهم أو الصلاة أو الصلاة عليهم kò sẹ́ni kankan nínú alùpùpù àti sọ pé àlè ṣe àforíjì fún wọn àlè fún wọn àbí àlè sí wọn lára tábàkù bal haula'i mansubina ila shay'in min al-bid'ah wọ́n ní bóyá ní pé àwọn tí a sọ tá a ṣe àfitì wọn sí àwọn nǹkan kan nu bídí àwọn yìí hukmuhum ila Allah ìdájọ́ wọn ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba hukmuhum ila Allah ta'ala fil akhirah ìdájọ́ wọn bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba lọ́wọ́ Ọlọ́run ọba lọ́wọ́ alálìkèyàmà fa imma an yu'adhibahum tó bá wọ Ọlọ́run ọba Ọlọ́run lè fìyà jẹ wọn wà ìmà àyàn fìràn lẹ́hùn tó bá dẹ̀ wọ ọlọ́run ọba ọlọ́run lè forí jì wọn wà láyù ṣàdà àìlẹ́yìn bí jẹ́nẹ̀tì wà lábì náà ẹnìkan ọgbọ́dọ̀ sọ́kọ́ máa lè jẹ́nẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ nìkan nìkan ọgbọ́dọ̀ sọ́kọ́ máa náà ni wọ́n. wà láyù ṣàdà àìlẹ́yìn bí jẹ́nẹ̀tì wà lábì náà ẹnìkan ọgbọ́dọ̀ sọ́kọ́ máa náà ni wọ́n bẹ́ẹ̀ nìkan ọgbọ́dọ̀ sọ́kọ́ máa lè jẹ́nẹ̀ ni wọ́n gẹ́gẹ́ bí ẹni tó kú sórí bal wàlá yushad ala ahadi min ahli qiblati bi jannati wàlá nari wọ́n ní kódà yàtọ̀ fún àwọn ẹlẹ́ṣẹ̀ gan kárí èèyàn kó kú lórí tàwíìdì báyìí kò dẹ̀ kú lórí ẹ̀ṣẹ̀ kankan tó bá ti jẹ́ pé ahli qibla àgbọ̀dọ̀ sọ́kọ́ máa jẹ́ náà ni àgbọ̀dọ̀ sọ́kọ́ máa náà ni àgbọ̀dọ̀ sọ́kọ́ alágbájá ah, tó kú yìí ah, àwọn wòlíì kódà àwọn ni àwọn ni wọ́n mú kọ́kọ́rọ́ àlìjẹ́nà lọ́wọ́ àwọn bàbá ti ń bẹ lálìjẹ́nà báyìí àwọn bàbá ń bẹ wọ́n ṣe fàájì lálìjẹ́nà wọ́n báyìí àwọn oníṣúfì yìí máa ṣe kásàkásà báyìí àwọn bàbá ń bẹ láti yànnà tán nàjú báyìí a èyàn ọgbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ pé ẹnìkan ẹnìkan ọmọ àlìjẹ́nà ni àbọ̀mọ̀ náà ni wàlá man illa man shahida lahu rasulu wa basharahu bil jannati min as-sahabati wọ́n ní àyàfi àwọn tí anabi sallallahu alaihi wasallam ti jẹ́rìí fún wọn yí pé ọmọ àlìjẹ́nà ni wọn taari náà sùn pé anabi ní fulanu fil janna lágbájá ọmọ àlìjẹ́nà ni wa basharahu bil janna àwọn sára ibi ti fún nínú ìdùnnú pọ̀ màlì janna ni wọ́n nínú sọ̀hábà nínú àwọn sọ̀hábà tẹ̀pá láwọn bíi mẹ́wàá kan yàtọ̀ fáwọn bíi mẹ́wàá yẹn atúláwọn míì náà láwọn ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ bí ọ̀rọ̀ káṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abẹ́ẹ̀kọ́ ni tí wọ́n gbogbo àwọn èèyàn nìkan tá a rí dẹ̀lílù fún la lè jẹ́rìí pé ah, Abubakar fìlìjánà Umar fìlìjánà Ali fìlìjánà Usman gbogbo àwọn èèyàn àdìsọ pé ọmọ àlìjẹ́nà ni wọ́n nítorí pé àríná sùn fún wọn tó bá ti lè yàtọ̀ fún àwọn yẹn kò ẹ gbọ́dọ̀ sọ pé lágbájá ọmọ àlùjẹ́nà ni a sọ pé àrùn ẹ̀ka àlùjẹ́nà fún ni. wọ́n ní wàhálà musbatun fi ìtìkọ́ọ̀dì sálà wọ́n lè lè ta sọ yìí ó rinlẹ̀ wọ́n fi rinlẹ̀ dáadáa nínú àkídà nínú àkídà sálà nínú àkídà alùsùnà jamaa. wọ́n ní bákan náà wà àkùwálì àìmà ó dẹ̀ rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àfáà sunna ṣe báyìí nìsín so iran ó túbọ̀ sí pé ṣéèkì yìí náà àwọn náà gbà yí pé ẹnikẹ́ni tó bá kú sí orí bídà tọ́jọ́ bídà tó ní mọ̀fàsíkọ̀ irú ẹni báyìí fahuwa tahta mashi'atillah ó wà lábẹ́ fífi Allah subhanahu wa ta'ala tó bá wù ọlọ́run ọba ọlọ́run lè fìyà jẹ nítorí bídà tó ṣe tó bá dẹ̀ wù ọlọ́run ọba ọlọ́run lè ṣàforíjì fún nítorí pé n tó ṣe yìí o nǹkan tí ò gbé jáde kó ní Islam ni sọ̀rọ̀ tó bá dẹ̀ ti dé báyìí fahuwa tahta mashi'atillah so ṣéèkì ṣẹwárí àwọn tó pọ̀ jù nínú àwọn afáàsù náà bọ́ ti gbà nìyẹn irun wọn ni sheikh sọ́lẹ̀ ọ̀sẹ̀mí irun wọn ni sheikh fauzan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n gbà pé gbogbo àwọn wọ̀nyí dáta mẹ́ṣí àti ìlà ni wọ́n. àwa nínú àwọn afáàsù náà tẹ́ ní à àwọn tó bá kú sórí dídí àmúfásíkọ̀ dídí àti ògbé ìjáde kónú islam wọ́n ni wọ́n sí dáta mẹ́ṣí àti ìlà wọ́n ni wọ́n wọ̀ náà ní túláàsì ibi tó ti yàtọ̀ sí àwọn gbà yí pé wọ́n wọ̀nà ẹgbẹ́ mo ní àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ kìí ṣe léyìn nìkan o màá tún padà múrú ẹ̀ náà wá tó yẹ pé ẹnu òkò lórí ẹ̀ kẹlẹ̀ bàá pé kìí ṣe lórí ọ̀rọ̀ dídí àmọ̀fásíkọ̀ nìkan lẹ́nu òtí kò kọ́ àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ bẹ́ẹ̀ tó yẹ pé ẹnu òkò lọ́dọ̀ àwọn afáàsùn náà lórí wípé ǹjẹ́ ní tó bá kú sí yóò wọná túláàsì àbí kò ní wọná túláàsì tó ní àwọn tó wá gbà yí pé onídídíà tí dídíà rẹ̀ ò gbé jáde kóònù Islam pé yóò wọ ọ́nà túláàsì àmọ́ yóò padà jáde kóònù náà kò ní ṣe gbére torí kò di kèfèrí ní wọn ṣe ìfọ̀nbáàzì wa nínú wọn ibẹ̀ ní àfa jabata ibẹ̀ ni jàbàtà máa ń kà nínú kíra yìí àwa kàbẹ̀ ń sì ṣé báyìí ní sì ká lè bá a mọ̀ pé nǹkan tí ṣe fún báàsì ń sọ ọ̀tọ̀ wọn sọ pé ẹnu ẹni wọn sọ pé oníbídíà yẹn di kèfèrí wọn gbà pé bídíà yẹn wọn gbà pé wọn gbà pé mùsùlùmí ni àmọ́ yóò wọ náà yóò padà jáde kóònù náà ni jàbàtà gbà pé kèfèrí ni kò tí ẹni wà lìjẹ́ náà rárá ọmọ náà ni àbí so ẹ rí pé àwọn máa ń sọ pé ibi táwọn àfa súnà bá ti yapa a sọ pé àwọn àfa súnà yapa mi báyìí ibi táwọn bá ti yapa ẹ lè rí ẹ lè rí ẹ lè rí àkọọ́lẹ̀ fún láíláí ẹ dẹ̀ lè rẹ́ẹ̀dì kankan fún náà mo ní ká lọ wo tíra yìí tó pè ní sharhu fadli islam ẹni tó ṣe fadli islam asheikhul islam muhammad bin abdul wahab àwọn náà ṣe ẹni tó wà ní rẹ̀ fadilatu sheikh al-allama Ah, abdulaziz bin abdullah bin baz àwọn rahmaullah àwọn ni wọ́n ti sẹ́rù tíra yìí so kí a lọ wo ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ tó ti ń bi wọ́n lè nípa ẹni tí ọjọ́ ní bídà tí ó wá kú sórí bídà rẹ̀ tí ò túbá tó kú sórí ẹ̀ ká lọ wo naam ká wo page one ninety one nínú tíra náà page one hundred ninety one gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé mẹ́tàbà tẹ̀mí ní lọ́wọ́ yìí lòun náà ní lọ́wọ́ torí pé ẹlòmíì lè ní mẹ́tàbà míì lọ́wọ́ tó yàtọ̀ sí rẹ̀ the same thing náà wà ń bẹ̀ but pages lè yàtọ̀ síra wọn torí papers papers fi tẹ̀ ó máa ń jura wọn lọ́ngbà míì àti bó ṣe máa ń bold so ó máa ń jìtá mi differences tó máa wà níbi pages ṣé báyìí ní ṣe so àmọ́ Ah, whichever copy téèyàn bá ní lọ́wọ́ kó o báàbù mà já ànàlbídà àjá ashaddu minal kaba'ir abẹ́ẹ̀bẹ̀ ní ti ibi tí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣùgbọ́n tó bá yẹ pé maktaba tèmi ní lọ́wọ́ ilẹ̀ nìyẹn ní lọ́wọ́ maktabatul hadi muhammadi kẹ́ni yẹn lọ́kọ́ lọ́wọ́ page one hundred ninety one níbẹ̀. naam page one hundred ninety one yẹn wọ́n ní su'ila sheikh rahmaullah wọ́n bi sheikh léèrè kọ́lọ̀ ọba àdékẹ́lá wọ́n ní ìjẹ́ bídà tí ò gbé ìjáde fóònù Islam tí ó sọ̀rọ̀ ìdíje ìgbèrí wọ́n ní sọ́bọ́ sí abẹ́ tàtà mẹ̀síà sọ́bọ́ sí abẹ́ mẹ̀síà ọlọ́run ọba gẹ́gẹ́ bí àwọn ẹ̀sẹ̀ yòókù wọ́n ní ẹ̀kẹ́ question tí ó tí ó lọ sàn lórí nǹkan tá à ń sọ gẹ́gẹ́ lélẹ̀ wọ́n fi ṣe ìkìlẹ̀ pé ǹjẹ́ tí ò gbé ìjáde fóònù Islam tí ó sọ̀rọ̀ ìdíje ìgbèrí sọ́bọ́ sí tàtà mẹ̀síà fàájà bàtà màhàtùhù ṣé ìṣòwádà pé má tẹ́lifù bídíà yìí o kò kó sínú àwọn ẹ̀ṣẹ̀ tá a ti mọ̀ torí pé máa tẹ́lifùlù fi dùnú wọ́n lo wọ́n lo alif àti láàmù kan bẹ́ẹ̀ torí pé ó ń ṣiṣẹ́ àtàrí mo sọ pé kò kó sínú àwọn ẹ̀ṣẹ̀ tá a ti mọ̀ bíi zina bí ọtí mímu bí olè jíjà bídíà o bídíà yàtọ̀ sí wọn. wọ́n ní li annahu mutawa'adun 'alayha fin-nar wal-'iyadhu billah nítorí pé Ànábì sallallahu alaihi ń ṣèlérí wípé gbogbo ẹnikẹ́ni tó bá kú sórí bídíà yóò wọ̀ náà kọ́lọ̀ bá lè kẹ́rẹ́ kọ́sọ́ wa kó mele yìí illa an yatuba nas'alu allah al'afiya àyàfi tó bá túbá kó tó kú lẹ́yà kù abẹ́lẹ́ ọba kọ́lọ̀ kọ́ masa mójúkò fún wa kọ́lọ̀ kọ́ masa foríjì fún wa. walakin ṣé ti ní ṣùgbọ́n nǹkan rẹ̀ ti ní lọ ṣírk tó kó sí kò tó ẹbọ tó bá yẹ kébídì àti òtẹ́bọ ni yóò jẹ́ àlìsọ àhídìhà àmọ́ ara kàlìjẹ́nà fẹ́ni tó kú lé lórí kí ló ń sọ لأنها تدخل في المعنى من جهة المعاصي nítorí pé nínú ìtumọ̀ ó kó sí ìdájọ́ ẹ̀ṣẹ̀ ọkẹ́ yàtọ̀ sí àwọn si zìnà bẹ̀tì nínú ṣọ́kù ìdájọ́ kan náà ni wọ́n mú dídí ayàtọ̀ fún ṣíṣe iṣẹ́ ayàtọ̀ fún fún fún ọtí ni wọ́n mú wọn ègbé ìjáde kún Islam wọn èbá Islam yẹn jẹ́ wọn kì í jẹ́ ya ṣe gbére nu ná bẹ̀kí sẹ́yìn iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ tó yàtọ̀ọ̀tọ̀ ni wọ́n tí ó bá yìí sèyí wọ́n ní lè anaha tadkhulu fil ma'na min jihati ma'asi wọ́n ní torí pé bídíà yìí nínú ìtumọ̀ àti nínú ìdájọ́ ó kó sínú ẹsẹ̀ lakinnaha ghayru dakhilatin fi qawlihi ta'ala ṣéèkì ní àmọ́ kò kó sínú gbólóhùn ọlọ́run bá tó sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. pèpè ṣéèkì sọ wípé eléyìí ọba kó sí ibò káfíńrọ̀ ẹ̀sẹ̀ fáwọn ló kó sínú àyà yẹn ṣéèkì ní lọ́dọ̀ táwọn kò kó sínú àyà yẹn ibi tí wà nìyẹn. wọ́n ní filjumla ní àkótán lápapọ̀ wọ́n ní kòkó sínú ẹ̀ tábàfẹ́ sọ lódìdí láàkìn ṣéèkì ní ṣùgbọ́n ìdàkárẹ̀ mọ̀tẹ́dìhù bìdáàtù wùdú náà ṣe tó bá yẹ pé o ní bídíà bídíà tó ṣe bídíà tí ò tẹ́bọ ni fàyí aláha hókùnmùn màáyàsì ìdájọ́ àwọn ẹlẹ́sẹ̀ ní bẹ fún. tẹ́lẹ̀ bá mọ wọ́n tún sọ repeatedly wọ́n sọ emphatically kẹ́mẹ́ bá rò wípé bóyá wọ́n sọ pé kúfùrù ni. wọ́n ní láàkín ìdàkárẹ̀ mọ̀tẹ́dìhù bìdáàtù wùdú náà ṣe fàáyé aláha òkun màá sí wọ́n ní ẹni tó bá yẹ tó bídíà rẹ̀ bídíà tó ṣe bídíà tí ò tẹ́bọ ni ìdájọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ náà láfun mìǹdí àti annahu láyà fúlùdù fi náà lábaláwo lábala pé kò ní ṣe gbére nínú náà ibi tó ti papọ̀ pẹ̀lú ẹlẹ́ṣẹ̀ nìyẹn àmọ́ wọn wọ náà lìzámẹ́ àmọ́ ibi tó ti papọ̀ ibi tó ti ní ìdájọ́ kankan pẹ̀lú ẹlẹ́ṣẹ̀ ni pé mìǹdí àti annahu láyà fúlùdù fi náà lábala pé kò ní ṣe gbére náà gbére nínú náà ìdákọ̀lá náà rọ̀ fún bá ti wọlé náà kò ní jẹ́ bákan náà ó ti padà jẹ́ bákan náà rí alhamdulilayi tó bó bá tiẹ̀ wọlé náà ló ti kéde o yóò padà jáde kó náà. so níbi iná àmọ́ ta pété kò bá nìkan sọ pé bílíọ̀ kọ́lé náà màsí àti lára ẹ bọ́ ní. ebi ọ̀tá yín o ẹ wò tẹ́ ẹ yà yín ẹ bá wọ́n yà yín ẹ̀yin náà wò ó mẹ́mbí yà yín yà bo kí mẹ́mbẹ́. ẹ ẹ ẹ̀yin ìkàkùkà ló ń kà wà lọ́ọ̀lá ọ̀hún síbi náà ni gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ lárúbáwá ń sìn ó ti ó ti ẹni tá a sọ yìí ẹjọ́ náà máa ń sìn kò ní ìdí pé èèyàn wulẹ̀ ń èèyàn wulẹ̀ ń dọwọ́ bo nǹkan kan èyí máa ń sọ pé tó bá fẹ́ ka nǹkan kà á word for word jẹ́ káwọn èèyàn bíkọ́ àwọn èèyàn tó jókòó síwájú wa náà kì í samukun mẹ́kọ̀ọ́ náà ẹjọ́ náà máa ń sìn ká nǹkan yẹn jẹ́ káwọn èèyàn jẹ́ kí wọ́n máa ń tó nǹka títí pé wàá máa òun wà ká gbẹ̀ lọ́la ní ìdílé yìí wí ni pé wàlá ìwà ní tó nǹkan tó ń wí ni pé ah wọ́n sọ fún wa pé nǹkan tán wí ni pé two word for word tí wọ́n lè já gbọ́ nǹkan wí yé ìwọ àkàfẹ́ kọ́ bá wa tu ni àwọn ò lè tu fún wa. yóò wá ka yóò wá ka láì di mẹ́fà yóò wá ní ẹ̀yìn náà ti di báyìí o sẹ́ni wọ́n ti ní yẹ́rì wọ́n jẹ́sì ní òsì tàtà màṣíyà ti là ìtí wọ́n wí nù. irọ́ ni gbogbo àwọn yẹn ṣé wàá rí mo wá sọ fún yín pé mo ní kì í sọ̀rọ̀ dídí ànìkan kéṣe kéṣì dídí ànìkan lórí bẹ́ẹ̀ àṣírkù asgọr báwọn afá ò ṣe báwọn afá ṣe yapa lórí ẹ̀ náà ni ẹbọ kékeré ẹnu gbogbo alùsùnú àjàmá àpò wípé ẹbọ kékeré ògbé ẹ̀ jáde fún Islam kò sí yapa mbẹ gẹ́gẹ́ bí ẹnu gbogbo alùsùnú àjàmá àṣepò pé bídíà bídíà ṣe kéde bídíà pé sí méjì eléyìí tí ó jẹ́ bídà kékeré kò gbé ìjáde e kúrò islam bẹ́ẹ̀ náà lẹ́nu gbogbo alùsùn ní àjàmá kò láyé pẹ́bọ kékeré ò gbé ìjáde e kúrò islam kódà sheikh fazan wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé bídà ẹbọ kékeré gbé ìjáde e kúrò islam wọ́n ní kọ́ọ̀rìjì ni jàbàtà tó sọ bẹ́ẹ̀. wàláì mo sọ pé tẹ́rí tẹ́rí problem ti ń bẹ lára jàbàtà kì í fọyọ́ kan o wàláì mo fọlọ́ bàbúrà ó kàn kó àgbákòjọ ó sí àgbákòjọ bíi tẹ̀síwá ó sì lábọ̀rùn títí ń gbé káàkiri wàláhi làwọn ó kẹta kó gbogbo ẹjọ́ ni so inshallah ta'ala mi nífẹ̀ẹ́ ọ̀rọ̀ àṣírìkù asgọ́t ní nífẹ̀ẹ́ lójú púpọ̀ torí tọ́pìkì ọjọ́ kan ni ẹ jẹ́ àti promise pé inshallah tá a bá padà yanjú ilé tán ó tún wà ní nǹkan tá subsequently ká tó tó máa wọn nǹkan míì ká tó máa wọn nǹkan míì á tún mọ́ mu lọ bá mu lọ bẹ́ẹ̀. but ilé tá a nídìí ní ní alẹ́ yìí láti fi yanjú ọ̀rọ̀ wípé àwọn àwọn nǹkan kan bẹ tí ò gbé yẹn jáde kónú Islam but tí àwọn afáàlù sínú ẹnu òkò lórí ẹ pé tẹ́niyàn wọná túláàsì àbí òní wọná túláàsì but ẹnu kò lórí pé kíní yóò gbé yẹn jáde kónú Islam wọ́n gbà pé kíní yóò gbé yẹn jáde kónú Islam ẹnu mọ́ ni pé tẹ́ni tọ́ba wa kó sí tí yóò wọná yóò padà wá jáde àbí ó tiẹ̀ lè má wọ̀ ná pé ọ wà lábẹ́ tásà màṣíà ibi tí wọ́n ti gbà fúnra wọn nìyẹn. naam ẹ wá yẹ ká lọ wo tírà yìí sharhu nawaqidil islam sharhu nawaqidil islam ibẹ̀ ni mo fẹ́ ká lò but àwọn ibi tí mo fẹ́ lò nínú tírà yẹn ká padà máa lò subsequently mo fẹ́ lò page twenty five page twenty six mo fẹ́ lò page fifty and page fifty six ṣé àwọn ọ̀dọ́ sábà ń sìn bẹ́ẹ̀ nísìnyí báyìí ó ṣeé ṣe kọjá pé page fifty and fifty six lásán mo fẹ́ lò màá rí lò màá lò lásán àbí page fifty lásán láti lè láti lè clarify eléyìí táwọn ń bẹ̀ yìí. so sheikh nawakid islam yìí sheikh Salih bin Abdullah al-Fawzan rahmatulahu ta'ala hafizahullahu ta'ala àwọn ni wọ́n ti tírà yìí bẹ́ẹ̀ ẹni tó ti nawakid islam gẹ́gẹ́ àwọn nǹkan tó ba islam jẹ́ lókè nínú àwọn akébò islam àwọn tó ba islam jẹ́ ẹni tó ṣe tíra yẹn gẹ́gẹ́ tó ṣe mátínù gẹ́gẹ́ àwọn ni sheikh muhammad bin abdul wahab wọ́n ka àwọn nǹkan tó ba islam yẹn jẹ́ bíi mẹ́wàá ó ju bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ wọ́n kà sáré ka mẹ́wàá tó common mẹ́wàá tó common táwọn yẹn sábà máa kó sí púpọ̀ jùlọ wọ́n ka mẹ́wàá. so àfa sheikh salih al-uthaymi sheikh salih al-fawzan àwọn wá ṣe sẹ́rìhù ẹ̀ wọ́n ṣàlàyé ẹ̀ wọ́n sì fọ́ sí ọwọ́ rẹ̀. page fifty náà tábàlọ́wọ́ page fifty á bá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ bàtà ń bọ̀rọ̀ bọ̀ page fifty gẹ́gẹ́ látòkè page fifty wọ́n ní nípa láti page forty nine kọ́rọ̀ yẹn kó lè page forty nine yẹn so wọ́n ní wa hunaka furukun kathiratun bayna shirkil akbar wa shirkil asghar wa hiya wọ́n ní àwọn ìyàtọ̀ tó pọ̀ ń bẹ láàrin ẹbọ ńláńlá àtẹ̀bọ kékeré àwọn náà lélẹ̀ àwọn la fẹ́ kà yìí wọ́n wá kálá kọ̀kọ́ wọ́n kẹlẹ̀ kejì wọ́n wá kẹlẹ̀ kẹta ẹlẹ́kẹta yẹn wá níbi tí àwa ń lọ wọ́n sọ yàtọ̀ aláwọ̀kọ́ tó wà láàrin ẹbọ kékeré àti ẹbọ ńláńlá wọ́n sọ yàtọ̀ ẹlẹ́kejì ọ̀dà ayé sáríkà anna sikal akbar yóò kúrò jùmọ̀ nílà wípé ìyàtọ̀ sí mẹ́bẹ̀ ni pé ẹbọ ńláńlá òun máa ń gbé ẹ̀jáde kó ní Islam wàṣíkà asghar la yukhriju min al-milla àmẹ́bọ kékeré tiẹ̀ òun kì í gbé ìjáde kúrò islam ìyàtọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn. walakinnahu kabiratun min kabairi dhunub wọ́n ní àmẹ́ ẹ̀ṣẹ̀ ńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹbọ kékeré wà kò ń gbé ìjáde kúrò islam àmọ́ kì í ṣe ń tọ́ da ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wà. wa huwa wasilatu ila shirk al-akbar wọ́n ní ó sì jẹ́ okùnfà tí máa mú yẹn lọ sí ẹbọ ńláńlá ní ọ̀bá sọ́ra. ẹlẹ́ẹ̀kejì anna shirk yusufu jẹ̀mí àlàyémẹ̀ ẹ̀bọ ńláńlá a máa ba gbogbo sẹ́ jẹ́ yóò ba gbogbo sẹ́ yẹn jẹ́ wa amma shirka al-asghar amma ẹbọ kékeré tiẹ̀ idha kana riya'an tó bá jẹ́ pé sekari mi ni aw sum'atan abọjẹ ti agbọ mi fa innahu yuthbitu al-'amala alladhi ẹnu tẹtẹ yẹn bá ṣe tó fi sekari mi sí yẹn àbí ti agbọ sí yẹn ẹnu sẹyìn nìkan ni ó kò ní bá gbó sẹyìn yòókù jẹ tí ò sí ìyáwó bẹ̀tẹ̀ ẹbọ ńláńlá ń tiẹ̀ òní níṣẹ́ eré kankan gbogbo ẹ̀ ní ó bàjẹ́ pátápátá bẹ̀tẹ̀ ẹbọ kékeré ẹnu iṣẹ́ tí ẹbọ yẹn kékeré yẹn bá wà òní ó bàjẹ́ nítorí pé mẹ́jẹ̀mú tí ọlọ́run fi gbàṣẹ́ yẹn lọ́wọ́ rẹ kò pé lára rẹ̀ kò ṣe nítorí tọ́lọ́wọ́ bá ń torí káwọn yẹn lè bá yọ lóbi ṣé bá nìṣe nítorí tó fi ba iṣẹ́ yẹn jẹ́ nìyẹn. wọ́n ní wàlá yusufu tó bá kí yàtọ̀ àmàl alẹ́ ti lè ṣàfihàn rìyá òun. wọ́n ní kọ̀wá ní ba gbogbo àwọn sẹ́yìn òkú tí ò sí rìyá òun yẹn kò ní bàjẹ́ ara wọn yàtọ̀ sí mẹ́lá méjèèjì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta anashirikal akbaro yuhillu dama wal mala wọ́n ní ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹbọ ńláńlá a máa sọ di a máa sọ ẹ̀jẹ̀ yẹn di ẹ̀tọ́ ní títàlẹ̀ a dẹ̀ máa sọ dúkìá yẹn di títọ́ ní kíkó bìkìláàtù ṣírkìl asghar wọ́n ní unlike ẹbọ kékeré yàtọ̀ fún ẹbọ kékeré fa innahu la yuhillu damal insan òun ò ní sọ ẹ̀jẹ̀ yẹn dẹ̀tọ́ wàmẹ́lẹ̀hù kò sì ní sọ dúkìá rẹ̀ jẹ̀tọ́ lè anahu lam yakhruj min al-islam torí pé ẹni tó bá kó sí òfin jáde kó ní islam. ẹ ti rí báyìí nìsí wọ́n ní torí pé ẹni tó bá kó sí òfin jáde kó ní islam. sẹ̀mọ̀pé jàbàtà sọ pé sẹ̀mọ̀pé jàbàtà ní gbogbo títí ìrírí sọ sẹ̀mọ̀pé onírọ́bìsì ni àbí. tọ́ ó wá ní wàhtalafa al-ulamahu wàhtalafa hayuzfar níbi níbi lábala pẹ́sọ́lọ́ ó forí ẹ̀jìyàn ibi tẹ́ ti yapa nu kí mo lè ti yapa jẹ̀mọ́ ibi pẹ́sọ́lọ́ ó forí ẹ̀jìyàn àbí òní forí ẹ̀jìyàn wọn sọ pé wọn yapa níbi pé sọgbẹ ìjáde kún ní Islam àbí ògbẹ ìjáde kún ní ẹgbẹ gbàtà ń bàbọ wọn sọ pé àwọn afa yapa lórí pé ìdájọ́ ẹbọ kékeré yàtọ̀ fún ẹbọ ńláńlá ibi tẹ́ ti yapa ni pé al-yusar pé sọ́lọ́ ọba àlékelé ó forí ẹ̀jìyàn kàtá irizunu gẹ́gẹ́ bí àwọn ẹ́ eh? wàlá áwòlà yóò fà àbọ́lọ̀ òun ní forí ẹ̀jẹ̀ yàn ibi táwọn àbá àti yapa nìyẹn ẹjẹ́ ló sáà máa ń sìn pé sọ́wọ́ alábẹ́ sọ́wọ́ àtàkìtà màṣíà àbí òsì tàkìtà màṣíà ibi tẹ́ sí yapa nìyẹn mo rò pé ẹ̀ ń bá mi lọ àbí mo rò pé mo ń communicate naam wọ́n ní li anna Allah amma mafaqal wọ́n ní torí pé wọ́n ní ẹ̀rí táwọn àfáà fi sọ yí pé ẹbọ kékeré náà ọlọ́run ọba ò ní forí ẹ̀jẹ̀ yẹn táwọn apákan àwọn afáàbí sọ wípé ẹbọ kékeré kò sí tásà mẹ́ṣíà pé ẹni tó bá ṣe yóò bu ọ náà àmọ́ yóò padà jáde kóònù náà wọ́n ní ẹ̀rí wọn ni pé ìgbà tó lọ́wọ́ ọba àlékẹ́lá fẹ́ sọ̀rọ̀ ẹbọ àmàmà gbogbo ẹbọ lọ́wọ́ sọ lápapọ̀ pé ọba yàtọ̀ láàrin wọ́n ní nítorí pé ọ̀rọ̀ tọ́lọ̀ ọba àdékẹ́lá ń sọ bí àyà yìí ọ̀rọ̀ pé sóhun forí àbóhun ní forí ni ìgbà tọ́lọ̀ ọba àdékẹ́lá ń sọ̀rọ̀ yẹn ọlọ́run gbogbo ẹbọ ọba àdékẹ́lá kó papọ̀ so ó túmọ̀ sí pé ẹbọ kékeré náà ti wà nù tọ́lọ̀ o forí ẹ̀ àti ká sọ yí pé ọlọ́run ọba wọ́n ní li'anna Allaha amma faqala inna Allaha la yaghfiru an yushraka bihi wọ́n ní torí pọ́nà ọba àríkà sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi torí à ń tọ́wà níbi ṣe à ń yẹn tí yushraka bihi tẹ̀lé yẹn irinṣẹ́ lọ́dọ̀ àwọn afáà wípé ó àfáàdà pé gbogbo ẹbọ lọ́wọ́ ọba àríkà ń bá wí tába débi tá à ń sọ̀rọ̀ ashirkul asghar àmọ̀fẹ́ bẹ̀rẹ̀ lójú insha Allah wọ́n ní fahadà yarummu shirkal akbar wal asghar wọ́n ní àyà yìí ó kó àtẹ̀bọ ńláńlá àtẹ̀bọ kékeré sínú lábala ìráforíjì walakin wọ́n ní ṣùgbọ́n hunaka farqun ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì bí haitu anna shirka al-akbar lábàrá ike ẹbọ ńláńlá yukhallidu sahibahu finnar yóò jẹ́ kí ẹni tó bá kó sí ṣègbére nùnà wàṣírkàl asọ̀rọ̀ àmẹ́bọ̀ kékeré ń tiẹ̀ la yukhallidu sahibahu finnar kò ní jẹ́ kí ẹni tó bá kó sí ṣègbére nùnà yóò wọ̀ náà àmọ́ kò ní ṣe kéde kò ní ṣe gbére nu náà pé ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀ níbi méjèèjì yẹn ibi tí òtí sí ibi táwọn àfáà kan ti ṣe ìyàtọ̀ láàrin méjèèjì níbi ìráforíjì pé ṣé èèyàn lè èèyàn wọ náà síréètì ni àbí òní wọ náà síréètì àmọ́ níbi pé tí yóò ṣe gbére bí náà àbí òní ṣe gbére no wọ́n yàtọ̀ gbogbo ẹnu sì kò lórí ẹ pé kọ̀yọ̀ jáde kó Islam wọ́n ní wa iná mẹ́la abuja mi ta àbíbì yìí wọ́n ní ẹbọ kékeré ẹni tó bá kó sí kò ní ṣe gbére nu náà ọkàn gbọ́dọ̀ jìyà ni وإنما لابد من تعذيبه ولا يقبل المغفرة أو ولا يقبل ولا يقبل المغفرة إذا لا يولي فريجما لكن لا يخلد في النار ṣùgbọ́n kò ní ṣe gbére nuna yọ pé ẹnu mọ ni pé ọgbọ̀dọ̀ jìyà túláàsì kò ní ráforíjì lórí nǹkan yẹn pé ọlọ́run àyíkẹ́ àmójúkò fún tí ò ní wọná kọ́ yóò wọná àmójúkò kò ní ṣe gbére nuna so ẹ wo. wọ́n wá ní Ah, nígbà tó wá sàlàyé eléyìí tán ọ̀rọ̀ yẹn wá dúró síbẹ̀ yẹn ẹ jẹ́ ká wá lọ wo page fifty six kí n fi yẹn kí n fi kí n fi round it up ká lọ wo page fifty six wọ́n wá bí sheik léèrè lẹ́yìn tí wọ́n parí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tán sọ ìlọ́tán tó bá ti parí dárùsù kan àbí tó bá ti parí nákìdù kan nǹkan kan nínú àwọn nǹkan tẹ̀pẹ́ mẹ́wàá la ni wọ́n kà tó bá ti wá parí ẹyọ kan wọ́n wá béèrè lọ́wọ́ sheik tó ní ti pẹ̀lú nǹkan tán ṣàlàyé yẹn wọ́n dáhùn rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bí wọ́n léèrè lórí eléyìí tán ṣàlàyé ìtàn yìí mo ní ká lọ wo page fifty wọ́n ní al àwọn ìbéèrè su'alu wọ́n ní ìbéèrè rẹ o ذكر بعض العلماء أن الذنوب أن الذنوب كلها داخلة تحت تحت الشرك الأصغر فهل هذا القول صحيح؟ كذا بتعبالوني سؤال لك سؤال لك وإن لقد ذكرتم anna al-ulama rahimahumullah rahimahumullah wọ́n ní ẹ ti mention ẹ ti sọ fún wa nínú ẹ̀kọ́ tí ẹ ti ṣàlàyé fún wa síwájú tá a ti kàyé tá a ti kàyé náà ni o wípé àwọn àfáà tọ́lọ́wọ́n bá àlékelá kọ́ bá wa kẹ́wọ́ ìtàlàfún fi ṣírkì asghar wọ́n sì yapa níbi ìdájọ́ ẹbọ kékeré hali yóò fọ àmìlà lábala pé tọ́lọ́ ọbọ̀ forí ẹ̀jìyàn àbí òní forí ẹ̀jìyàn ibi tó ti yapa nìyẹn ẹ sọ fún wa bẹ́ẹ̀ àdẹ̀ ti gbọ́ yé pé ẹ láwọn àfa yapa lábala pé ẹbọ kékeré tọ́lọ́ ọbọ̀ forí ẹ̀jìyàn àbọ̀lọ́ ọbọ̀ òní forí ẹ̀jìyàn wọ́n sọ pé wọ́n yapa lábala pé tọ́lọ́ ẹ̀dí ṣé wọ́n bèèrè pé tọ̀ bẹ́ẹ̀ tí wọ́n náà yapa yìí èwo ló rinlẹ̀ èwo ló tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ méjèèjì táwọn tó sọ pé wọ́n wọ ná túláàsì wọ́n padà jáde ni àbáwọn tó sọ pé wọ́n pé ọlọ́run bá àlekà ẹ̀lẹ́kọ̀ orí ẹ̀jẹ̀ wọn pé èwo ló kọ̀rẹ́ tinú méjèèjì. ẹ wá máa wo ṣé kì ní jawab ìdáhùn rẹ̀ arọ́ọ̀dìṣò wallahu a'lam wọ́n ní eléyìí tó rinlẹ̀ jù ọlọ́run bá ló ní mẹ́jù o annahu láàyò òun náà ní kọ́lọ̀ ọba àlejẹ́lẹ́ òní forí ẹ̀dì yẹn. ṣe pé ṣéèkì náà ń pàṣájì pé kò gbé ìjáde okùnrin kan a jẹ́ pé ṣéèkì náà gbà wọ́n wà nú àwọn tán gbà yìí pé ẹbọ kékeré ọlọ́run ní forí ẹ̀dì ẹjọ́ ọ̀nà dáhùn ayé sì tó ti gbé wọn gbà pé kò gbé ìjáde okùnrin Islam tẹ́tẹ̀ ń sọ emphatically repeatedly tó ń ti bẹ́ẹ̀ àwọn náà wà nú àwọn tán sọ pé kí ni o tani wọ́n ni wọ́n ní eléyìí tó rinlẹ̀ jù ọlọ́run ló mọ̀ ju o òun náà nípa ọlọ́run bá lè gbé olùkórí ẹ̀jìn yẹn bí ìmúmi àyà nítorí pé àyà yẹn kó méjèèjì papọ̀ ní níbi ìráforíjì wàlákin na sọ̀híbàhù láyà kúrúdù fi náà ṣé kìíní àmọ́ ẹni tó bá kó sí òní nínú náà sẹ́mi pé wọ́n tún kódà kọ́mọ́ bá rú ọ lójú pé àbí ṣéèkì náà ń sọ pé kinní ọlọ́run ní kí ṣéèkì yìí ọlọ́run ní káwọn àwọn àbá yìí ọlọ́run ní káwọn sọ̀rọ̀ wọn lásọ̀ yẹn báyìí ọkùnrin yóò bá kábàá bá lè wú mọ́ bàbá ní tẹ́lẹ̀ ń sọ náà nù nígbà tẹ́lẹ̀ ní kọ̀ọ̀bọ́ sẹ́ta ń ṣe àyẹ̀ ẹ̀sìn mọ̀pẹ́ bọ̀ ní ó pẹ́ èyí ó wà kálùsù náà tó bá ti jẹ́sẹ̀ ni wọ́n sọ pọ́pọ́ àtàtà mọ̀jáde láàyè kéwù jẹ́ yọmọ ibà yóò tó máa wí ìkú yìí ẹni wọ́n tún sọ pé wà láti nà sọ àhíbàhù wọ́n ní ṣùgbọ́n ẹni tó bá kó sí láyé ọkùnrin wọ́n gbà pé wọ́n gbà pé ọlọ́run ní forí ni àwọn náà wà náà wọ́n tẹ́gbà pé ọlọ́run ní forí jìn ṣùgbọ́n ẹni tó bá kó sí láyé ọkùnrin náà kò ní ṣe gbé ẹnu náà kàmá yaqulu sahibu shirki akbar gẹ́gẹ́ bí ẹni tí ọba kó tẹ bọ́ ńlá láwùjọ ti gbére nínú náà tiẹ̀ ẹ fi ọ̀nà sábà yín tì so ìzàn mo fi yé yín pé àti àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ tọ́jẹ́ sí pé alùsùn náà gbà pé kò gbé ìjáde kó nù sìn tó ti bẹ́ẹ̀ ìyapa ń bẹ láàrin wípé sáwọn ẹ̀ṣẹ̀ yìí sọ́wọ́ tásàmọ̀síyà bí òsì tásàmọ̀síyà inú ẹ̀lẹ́bọ kékeré wà tó sọ wà táàtà mọ̀ṣíà tó tẹ́ bá rí tí ń ka síra ṣe sọ́lù tèmi fún yín pé nínú alqaulul mufid tó fi ṣẹ́rìfù kìtàbí tawhid ṣe èsè sọ́lù tèmi sọ pé àṣírkù lásdọ̀r àṣírkù lásdọ̀r náà bọ́ sábẹ́ àyà yẹn kí ṣe sọ́lù tèmi nìkan lọ sọ bẹ́ẹ̀ ìta ti ń sọ kọ́ ni pé ẹbọ ńláńlá ẹbọ kékeré gbé ìjáde kún Islam tá a bá débi tá à ń sàlàyé ẹbọ kékeré màá tún mú ọ̀rọ̀ ṣe ìsọ́lù ìsèmínì wá nínú tíra tó ń lò gẹ́gẹ́ náà alkọ́lù nùfì táwọn náà sọ wípé ẹbọ kékeré gbé ìjáde kún Islam àwọn náà kẹgbà yìí pé ẹni tó bá kó sí Ọlọ́run ní kò rí jẹni ọ̀rọ̀ Ibn Taymiyyah náà tó tún kà náà again that same Majmu'ul Fatawa tó ń kà yẹn náà ibẹ̀ náà lọ́wọ́ tí ṣe sọ́lù ṣe Ibn Taymiyyah sọ wípé ẹbọ kékeré ògbẹ́ ìjáde kúrò Islam bẹ̀ẹ̀ sí Ibn Taymiyyah náà wà nínú àwọn tán gbà wípé ẹbọ kékeré ọlọ́run nítorí ẹ̀jẹ̀ yẹn yóò wá máa lọ ka àwọn ibi tí àwọn àbájọ pé ẹbọ kékeré ọlọ́run nítorí ẹ̀jẹ̀ yóò wá ní ìtàn sọ ni pé ẹbọ pé ajẹ́pá àwọn àbáṣu ńlá náà sọ pé ẹbọ kékeré ògbẹ́ ìjáde kúrò Islam báwo lẹ bóun lẹni ṣe máa ń ṣe báyìí náà so nǹkan tó yẹ sáré sọ ni pé yídí báyìí náà wà dúró sí pé jẹ́tírì ẹ̀rí pé bíi àwọn ní ẹ̀rí pé tí wọ́n bá àìsẹ́sẹ́ rẹ̀ náà ló jẹ́ kẹ́yàn fà àìsẹ́sẹ́ náà ni kò yí ọ nígbà tó kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ súnà o ṣe o kẹ́kọ̀ọ́ dáwà sàlàfíà o kúnnù tìjàníyà òun náà lọ bọ́ sínú àkídà àwọn kọ̀wárì tí wọ́n gbẹ̀mú ní egypt náà tiẹ̀ mọ́lé wọ́n sì dìbọ́ tiẹ̀ láti bẹ̀ bọ́lọ́ sí kéwù súnà ẹ sọ fún mi. na wọ́n sì lé èyí sì máa ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni èyí máa ń kẹ́kọ̀ọ́ súnà yìí ni.

ọ yàtọ̀ fún Saidi Kùdìrí bàbá ni Abu Saidi Kùdìrí Saidi Kùdìrí ọmọ ni so ó ti da wàláì ó ti da hadith rú Saidi Kùdìrí kò tiẹ̀ ti ń jẹ́ wùdìrí gan kò ti ti ń jẹ́ Saidi Kùdìrí tàbá débi tá a ti plé rẹ̀ á plé rẹ̀ kúkú mọ̀ èmi ti ní lọ́wọ́ mo ti gà àbàtà àwọn èmi tá máa ń gba lẹ́jọ́ rẹ̀ nítorí pé mo mọ̀ pé yóò fún mi ní bónọ́ọ̀sì sáá yóò fún mi bónọ́ọ̀sì ni my customer ni kò lè mẹ́kọ̀ọ́ sí mi lọ́wọ́ so náà ilé ìdáyìí ń jókòó wáyé pé káwọn bá súnmọ́ ká pín lórí ọ̀rọ̀ pé ǹjẹ́ ẹ̀ṣẹ̀ kan ó bọ́ sí abẹ́ tásítà màṣíà àbí ọ̀bọ́ sí abẹ́ tásítà màṣíà kò túmọ̀ sí wípé wọ́n sọ wípé nǹkan ẹ̀ṣẹ̀ kí ni o gbogbo ẹ̀ jáde kó Islam ẹnu mọ́ ni wípé wọ́n gbà pé àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ o fi hàn pé lizaman ẹni tó bá ṣe yọ wọ̀nà lizaman yóò wọ́n náà yóò padà wá jáde kónú náà yóò padà wà jẹ́nà tó bá ní sí so àwọn alùsùnà apá kan wọn gbà bẹ́ẹ̀ pé irú ẹ̀ ni ẹ̀bọ kékeré irú ẹ̀ ni bídíà tí ò gbọ́n jáde kónú Islam àdínà àwọn alùsùnà sẹ́gbà pé irú ẹni báyìí yóò sì kí ni yóò wọ̀ náà tó bá wọ̀ náà yóò padà jáde kónú náà yóò padà di ọmọ àjẹ́nà so wallahu a'lam so eléyìí ni ìdí tí a ní so lórí ọ̀rọ̀ àṣírkù asghar à lórí ọ̀rọ̀ dídá tí ṣéèkì sọ yí pé ọ wà ní tàṣà mọ̀ṣíà ṣé bá ní ti yí so aláàjì ṣàlàyé yẹn pé kìí sàwọn kìí ṣe kọ́ọ̀lù yìí yọrọ ìwì yìí kìí sòun nìkan ló wà nínú súnà ara wọn míì tán sọ nǹkan míì ṣé bá ní ti bá yín sè so àmọ́ àti kéníkejì wọn gbogbo ẹnu wọn kò yí pé kò gbóyìn jáde kúrò ní Islam ẹni yóò sì ní ṣe gbére nínú náà ẹnu mọ́ ni pé yóò jìyà túláàsì yóò para wà jẹ́nà àwọn kan ní kejì dandan kó jìyà túláàsì torí pé nígbà tí o ti ṣe tí o ti gbé jáde kúrò ní Islam yẹn tí o ti tí o ti ṣẹbọ yẹn so tahta mashi'a Allah wa so ibi tí ìlà fúnra wa nìyẹn náà ẹ bá ń pè é díẹ̀ sí kí a conclude fún tòní. يقول شيخ الاسلام عامة اهل او الاتفاق اتفقوا على انهم كلهم من ائمة المسلمين او ماذا من المسلمين وليس torí mo fẹ́ kó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ìsìnàtẹ́yìn wa sàbẹ̀rẹ̀ ìsìnàtẹ́yìn wa sàbẹ̀rẹ̀ wa sàbẹ̀rẹ̀ fírkọ̀ yẹn mo fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bí tàbí sọ so kò ju wá bíi bóyá bíi bóyá bíi five to six seven seconds lọ sẹ́yìn ẹ́ wọ́n ti sọ síwájú yẹn so bóyá some seconds back so ó jẹ́ wá pọ̀ ju bóyá a minute a minute back so tó bá ti lè kọjá ibẹ̀ yẹn àwọn ibi tá a ti kọjá ni ó tún ó sì tún gbé naam so nínú àwọn ẹ̀rí tí ṣèṣe tó mú wa. naam. ما النبي صلى الله عليه وسلم كل كل بدعة يقول كل بدعة ضلالة وكل ضلالة في النار أي أن صاحبها مستحق النار وليس معناه أن كل صاحب بدعة يخلد في النار ولا أن كل صاحب بدعة سيدخل النار سيدخل النار لزاما لأن ماذا البدعة غاية ما فيها ما لم تكن مكفرة من المعاصي والله عز وجل يقول إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وهذا دليل على أن هؤلاء المبتدع الذين هم عصاة ما لم تصل بدعتهم حد الكفر تحت مشيئة الله عز وجل وما وما آه، يعني ماذا الثنتان والسبعون فرقة من فرق الضلال كلها يقول شيخ الإسلام عامة أهل الأول اتفاق اتفقوا على أنهم كلهم من أئمة المسلمين أو هذا من المسلمين وليس منهم وليس وليس كفارا ببدعهم نعم الفرق فرق الضلال تنتاب نعم سوشيت سايبي àwọn fírọ́kù gọ́lán àwọn àwọn ẹgbẹ́ mùsùlùmí tánàbí sallallahu alaihi wasallam ní ọ̀nà tí mùsùlùmí ó pín sí so wọ́n wá ní àwọn 72 yìí wọ́n ní wọn kì í ṣe kèfèrí kì í ṣe gbogbo 72 yìí pátápátá ní kèfèrí ṣé bá nídìí wọ́n ní Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n dẹ̀ sọ wọ́n dẹ̀ kọ́rọ̀ wá lórí ẹ̀ ṣé bá nídìí wípé tó ń ti pé àwọn wọ̀nyí oníbídà ni wọ́n láwọn ẹlẹ́gbẹ́ yìí oníbídà ni wọ́n tó ń ti bẹ́ẹ̀ wọn kì í ṣe kèfèrí ṣé bá nídìí so wípé eléyìí báyìí náà ó ń túmọ̀ sí pé nínú àwọn oníbídà o àrínú wọn tó ń fi kí ni wọn kì í ṣe kèfèrí eléyìí báyìí náà ó wà nínú nǹkan tó pé àjàbàtà yìí ó sì sọ kúsọ lórí ẹ̀ inshallah ta'ala a ní pẹ́ lórí ilé púpọ̀ nítorí topic ọjọ́ kan ni in fact ọ kọjá more than topic ọjọ́ kan ó lè gbà wá tó ó lè gbà wá tó ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin because nínú nínú masala tí àfa fi dá àgbákò lẹ́jù láwùjọ ìláyé títẹ̀ fi ń kàfárọ̀ yàn kó lọ́rọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ burú lọ́dọ̀ wọn débi pé kò tí ẹ níbi kẹsẹ̀ kọ́mọ́tì fún yẹn lórí ẹgbẹ́ ó ti ẹgbẹ́ báyìí kejì orí ni ó à ó ti ẹgbẹ́ báyìí. mo fi ọlọ́run ọba tó mi búra wàlọ́ọ̀hì àfàjàbà táwọn ọmọ nǹkan ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn táfàjàbà tá wàsírọ́tún wáhid láàṣàrọ̀ tí sheikh rabi ibn hadi al-madkhali ṣe in fact ó wà nù ó wà nù kátà lò tíra yẹn tán kọ́ ni pé aljama'atu wa aljama'atu wa aljama'atu aljama'atu wahida la jama'at pé jama ẹ̀yọ kan ṣoṣo náà ní bẹ kí islam gbà wọlé àpé jama'atun wahida jama'atun wahida la jama'at jama'atun wahida la jama'at jama ẹ̀yọ kan oṣù náà ni mùsùlùmí ní islam gbà wọlé lájàmà kéde jama púpọ̀ wàfíọ́kùn wáhid ojú ọ̀nà kan ṣoṣo òun náà ni islam recognize láàṣàrọ̀ kìí sọ̀pọ̀lọpọ̀ ojú ọ̀nà nínú tíra yẹn àbáṣàbàtà ti fi tíra yìí dá àgbákòólẹ̀ tó pọ̀ gidi wàlọ́ọ̀hì azim nǹkan ò sínú tíra yẹn làbá ti ń kà jáde fáwọn wọ́n ti wá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní kèfèrí lónìí wọ́n lẹ́lẹ́gbẹ́ ni wọ́n tún ọ̀dẹ̀ kí n ti ẹlẹ́gbẹ́ wà lọ́ọ̀ so àwọn tó wá jẹ́ òríjìnà ẹlẹ́gbẹ́ gẹ́gẹ́sẹ́ seventy two tó jẹ́ òríjìnà ẹlẹ́gbẹ́ wọn kì í ṣe kèfèrí ká má wá sọ àwọn tí ò kì í ṣe ẹlẹ́gbẹ́ tó rún mẹ́lẹ́gbẹ́ ẹ́ kéṣe gbogbo wọn ní kèfèrí ká má wá sọ àwọn tí ò ṣe ẹlẹ́gbẹ́ tó rún mẹ́lẹ́gbẹ́ ẹ̀ torí kódà ọ̀rọ̀ yẹn tí n bá sọ pé seventy two yẹn gbogbo wọn ṣe kèfèrí tí n bá sọ bẹ́ẹ̀ mi ti sọ̀sọ̀kúsọ ẹ̀ mẹ́ka tọ́fà ṣẹ́rí àlùsùnà lórí ọ̀rọ̀ hadith seventy three yẹn wọ́n gbà yí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè jẹ́ kèfèrí wọ́n ti kó òun seventy two yẹn wọ́n sí lára seventy two yẹn àwọn jahmiya wọ́n sí lára seventy two àwọn kọ̀dàríyà gùnlátù kọ̀dàríyà wọn sí lára seventy two wọn làwọn gbogbo seventy two yẹn ẹni tó bá ti wà ní seventy two yẹn oníbíbí àti ìṣèkè ìtòrí ni wọn irú nǹkan tí ṣe é ṣe sọ nìyẹn àti nǹkan tí ìbọn tèmi à ń sọ nìyẹn. ẹjọ́ ọ̀rọ̀ sábà yìí tẹ bá ti wá lè rí kan tó bá ti kèfèrí ẹjọ́ jáde kó oòrùn seventy two yẹn. tẹ ọ̀rọ̀ sábà yìí bó ti jẹ́ sí pé atórí inú àwọn àfáà súnmọ̀ náà táwọn gbà yìí pé inú ah, seventy two yẹn o àwọn tó jẹ́ kèfèrí ń bẹ́nu wọn àwọn tí ì ẹni tó bọ́lá àwọn àbáṣú nìkan gbà yìí pé inú seventy two yẹn o gbogbo wọn pátápátá kò sí kèfèrí nínú wọn oníbídíà ni gbogbo wọn kò sí kèfèrí nínú wọn ẹni tó bá ti wá lè di pé n tó ṣe ẹni tó bá jẹ́ kó bá ṣe jáde kó nu Islam ẹ̀yọ́ jáde kó nu seventy two yẹn ẹ̀ ní kàkún bẹ̀tẹ̀ àwọn àbáṣe gbà yìí pé inú seventy two yẹn o àwọn tó di kèfèrí yẹn náà wà lára seventy two yẹn pé àmọ́ ọ̀pọ̀lọpọ̀ seventy wa lè kà wọ́n lórí ka àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn wọ̀ di kèfèrí ẹnu bí yíyàtọ̀ wà ní ó ti yé báyìí nìyí so ala kulli hal ìtì máa ń ta afẹ́fà yọ mẹ́ ni pé àtẹni tó sọ yí pé seventy two yẹn gbogbo wọn kèfèrí à ẹni tó sọ pé gbogbo wọn seventy two yẹn ṣe kèfèrí àtẹni tó sọ pé seventy two yẹn kèfèrí ń bẹ́nu wọn ṣìláàfù tó wà láàrin wọn ìyapa tó wà láàrin wọn ìyapa kan ni tó yẹ sí pé ṣìláàfù yẹsìr ìyapa tó kú yẹ ni mo lè má ráàyè láti ṣàlàyé yẹn lálẹ́ yìí tẹ́lẹ̀sìkẹ́ tá a bá débi tá a ti ń yànnà náà rẹ gbẹ́ máa sọ kí ni ìyapa tó wà láàrin wọn kódà min kọ̀bílì ìṣìláfì láwùí min kọ̀bílì ìṣìláfì aláwùí ó wà ní abala bí ìṣìláfù láwùí lásán nítorí pé àwọn tí wọ́n di kèfèrí yẹn tí àwọn táwọn apá kan náà àbásúnà gbà pé àníkà ọmọ jẹun yìí tú yẹn ẹnu jọ kò lórí pé kèfèrí làwọn eléyìí ẹnu bí tí wàhálà wà ní pé sáàkà àwọn ọmọ seventy two sáà ní ká àwọn ọmọ seventy two àmọ́ ẹni tí àwọn tòun pè ń kèfèrí òun àwọn tòun eléyìí náà pè ń kèfèrí pé àwọn jàmíyà o tó ń gbàgbé Kùránì màlúùkù ni o kèfèrí ni wọ́n ẹnu jọ kò bẹ̀tí ibi tí wàhálà wà ní pé ibi tí yàpá wà ní pé táwa ká àwọn sí seventy two yẹn àwọn àwọn seventy two wọ́n mo sọ pé ìlàfún yẹ̀ sí ìlàfún ìyapa kan ni ẹ̀yà káwéjèdè tó lé kú mbẹ́ mo fi ọlọ́ọ̀bá búra ọlọ́ọ̀bá tó gbẹmí jíjẹ́ mo fi búra kò sí ẹni náà tó ní aburú lórí dáwà sàfihàn láyé tó jà bàtà wàláì mo fọlọ́ọ̀bá búra wàláì làásì. ipe ẹni tí aburú ẹ̀ lágbára jù lórí dáwà sàlàfíà wàláì jà bàtà ni nítorí wípé sẹ́rí oúnjẹ dáwà irú gan gbogbo ohun tí ò kọ́ sí problem gbogbo ohun tí èsì kínní yóò kẹsàrí lọ mú yóò kẹsàrí lọ síbẹ̀ níṣẹ́ àwọn nǹkan kéékèèké tó wà magnify rẹ̀ yóò maximize ẹ̀ ẹ̀tọ́ ìdá máa ń sìn yóò máa dá problem lẹ̀ sínú dáwà sàlàfíà tẹ́bí àmọ́ rò pé jẹ́ ti báyìí nìsí àwọn báyìí náà kọ́ ní sọ́nà dẹ̀ àwọn alákàtọ́ báyìí àbákàtọ́ arábìnrin sílẹ̀ arábìnrin kù lù ọ́ ẹ gbàgbọ́ pé kù lù ọ́ kù lù ọ́ ẹ bá nàbí wù mẹ́tì tó bá ní ẹ umma tó wà ń bẹ̀ yẹn ummatu ummatu ìjábà ni wọ́n sọ pé wọ́n ṣe ummatu ìjábà tó ránà bíi sọ ummatu ìjábà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yahudi àti nasọ́rọ́ tó mọ̀kùn jẹun títí umma kí làwọn wà ummatu dáwà jàre umma kí làwọn wà ṣé bí ummatu dáwà náà ni nítorí má nẹbi sọ yọ wọn tó tọ yahudi àti nasọ́rọ́ pọ́n gbẹ́jẹun tó àjẹbí títú yẹn ajé sí pé ummata nẹbi tó sọ mẹ́ẹ̀ ummatu ìjábà ló ní wọ́n pè ní seventy three kèé ṣe ummatu dáwà nítorí pé ummatu dáwà ó kó yahudi àti nasọ́rọ́ sínú ẹ̀jẹ̀ ọ̀nà táwọn ìdè argument tó pọ̀ ni ló fi jẹ́ pé àwọn àbá gbà yìí pé gbogbo àwọn tó bá ti jẹ́ seventy two yẹn seventy two yẹn nínú Islam náà wà torí pé àrẹ́bí pè wọ́n ní wúmọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ ọ̀nà táwọn ìdè so ibi tí mo sọ pé ìlàbù yẹ̀ sí so irú ọkùnrin yìí irú ọkùnrin mo fọ́nà bàbúra wàláhì òun ni ó dangerous jù lórí dáwà sàlàfíà lọ́kùnrin àtúnfi àtúnfi habibu tóun náà tó fẹ́ máa yọjú sí ní tí ọ̀kan tí tóun náà fẹ́ máa dáadáa wà sàlàfíà rúùtì pé sálá pé alùsùn nàgà pọ́lítíìkì ni Imam Bukhari ṣe kínní kan tàn pé òun náà ẹ̀fún náà ìjọba máa tọwọ́ bọ ẹ̀jọ́ rẹ̀ láì wà á ńlá kò sẹ́ni kankan tí ń ṣe súnà tí ó wá gbà tẹ̀jẹ̀ pẹ̀lú irú àwọn habibu pé kínní ẹ̀dá kan alùsùn nàgà wà yóò wá bẹ́ẹ̀ ṣe súnà yóò wá lábìbù lọ́wọ́ pé súnà ó yà ní ṣe súnà ni pé mo fẹ́ sọ alùsùn nàgà habibu lọ́wọ́ àlọ́jọ́ yìí ẹ̀yin gbọ́ rí wàláì yóò yà máa gbógun ti yóò yà sọ pé òun fẹ́ ṣe súfì èyí ọ̀dọ̀ òun fẹ́ ṣe súnà yóò sì lọ́jọ́ ìjàbàtà yóò sì máa pèsè bára pé súnà gẹ́gẹ́ ló ń pè yóò wà ní gbogbo èyí òkú gẹ́rẹ́ ṣe súnà ibi tí pọ́blẹ́mù ti wà nìyẹn wàláì ẹ̀ lérẹ́ nìkankan tó lòun fẹ́ ṣe súnà láyé sẹ́ tó fẹ́ ṣe súnà tó fẹ́ túbá kú omi tí ń bọ̀ tó lòun fẹ́ ṣe tó wà ní tàbí bùrù wọn lọ́jọ́ yìí ó ti mọ̀ pé kèje súnà lòun fẹ́ tó lòun fẹ́ ṣe tó ti pé òun ní súnà abẹ́ ẹ̀kọ́ ni ibi tí problem wà nìyẹn yóò sì pé tíra àwọn àbá súnlẹ̀ síwájú náà yóò sì máa dákọ̀ kódà wà yóò sì máa kàńkà kúkà ibi ká gbàgbọ́ wà nìyẹn ó jẹ́ ń bá dáwà sàlàfíà jẹ́ ó ń tọwọ́ bọ̀ wàláì ó ń wọ́bọ̀ kété ó ń wọ́bọ̀ kété dáwà sàlàfíà gan wàláì làbí sokọ́nà balẹ̀ kíláàkú sànù wa ni sókè láyé fàyọ́ bẹ̀ ni pé ọ̀rọ̀ sẹ́wọ́n ti tún tán mẹ́nu báyìí a lè má ráàyè láti nẹ̀sán lórí ẹ̀ dáadáa nítorí pé tọ́pì kọjọ́ kan ni ṣùgbọ́n nǹkan táwọn abẹ́ ló ń bẹ̀ ni pé ṣéèkì yìí mú wa wípé àwọn seventy two yìí wọn à ń ṣe kèfèrí tòun ti wípé òun ní fídíà ni wọ́n tó jẹ́ clear àtàwọn tẹ́ńtà wípé gbogbo seventy two èsè kèfèrí àtàwọn tẹ́ńtà wípé ọ̀pọ̀lọpọ̀ wọn èsè kèfèrí àmàrí kèfèrí nù wọn ó clear wípé àtàwọn méjèèjì ẹnu wọn kò wípé ó ń dẹnu seventy two yẹn o àwọn tó jẹ́ ń fídíà ṣe kí ni kí èsè kèfèrí ẹnu wọn kò lórí yẹn ẹ̀jẹ̀ ọ̀nà sáà mẹ́sìn so ló fi jẹ́ sí pé ìsìláàlù ṣéèkì yìí ìmẹ́rìíwá tí ṣéèkì yìí mẹ́rìíwá lórí ọ̀rọ̀ yìí so ìsìláàlù múnátìbù ìmẹ́rìíwá kan tó yẹ pé kí ni ò tó bá mu insha Allah ta'ala ọjọ́ ti lọ gan so tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ a máa kọ̀ntínì lórí ibi tí a dé nǹkan tó fà á òun ni pé sẹ́rí àwọn àwọn area kan bẹ̀rẹ̀ kó sensitive gbogbo ibi èyàn gbọ́dọ̀ tẹ́kì àgán nítorí sensitivity ẹ̀ ẹ̀ tí understand nítorí pé irú àwọn ẹ̀yà tó wà sensitive báyẹn àwọn onírújú àwọn tí wọ́n fẹ́ bá dáwà sàlàfíyà jẹ́ wọ́n máa ń sá síbẹ̀ ẹ̀ tí understand my So, máa ń yìí so lọ́lọ́ wípé huwa alladhi anzala alayka alkitab minhu ayatu muhkamat hunna ummul kitab fa amma alladhina fi qulubihim zayg fayattabi'una ma tashabaha minhu ibtigha'a alfitna wa ibtigha'a ta'wili wa ma ya'lamu ta'wilahu illa illa Allah والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب انت ما انشاء يعني آية يا جدا لوري أوان تمن تلمو تشابهات أوان أهل الشبهة lórí wọn ni wọn láàrin sọ̀kalẹ̀ lórí àwọn wọ̀nyẹn yatarabasuna li ahli sunnati wal jamaa ad-dawa'ir wọ́n máa dúró de ahli sunnati wal jamaa ní àwọn ọ̀nà bí tẹ́jú máa ń pé àwọn lè ti ṣe kíni àwọn lè ti kó ìrújú àti wàhálà bá ẹni tí ò bá mọ̀ nípa dáwà yìí àbẹ́ni tí ò bá mọ̀ nípa tí ò bá gbọ́ àkídà ahli sunnati yé ní ìgbọ́yé ìfọ́síwẹ́wẹ́ tó kúnná so wọ́n máa ń dúró sírú àwọn báyìí so nítorí ẹ̀ tí ẹ̀ bá ti dé bírú àwọn area tó wà sensitive báyìí so ìyẹn ní láti ṣe kíni ìyẹn ní láti try láti láti láti ṣe tẹ̀sílítò bọ́ọ̀ bọ́ọ̀ kí ẹ̀ ṣe tẹ̀sílítò bọ́ọ̀ kí ẹ̀ ṣẹ́ di light sírú àwọn area báyìí so that àwọn tó bá fẹ́ try láti gọ síbẹ̀ wọn ní ráyè láti gọ síbẹ̀ so abẹ́lẹ́ ọba àlékẹ́lá kọ́lọ̀ ọba kí ó sọ ẹnì kọ̀ọ̀kan wa kọlọ̀bà alékẹ́lá kí ó sọ àkídà wa kọlọ̀bà alékẹ́lá kí ó sọ ẹ̀sìn wa la ilaha illallah aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa lisa'iri muslimina min kulli dhanbi subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. tó wọ́n nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ọlọ́wọ́ bá alékẹ́lá òní forí jiyàn tó sẹ́ni tó bá pààyàn tó wà mẹ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ náà nígbà yẹn bẹ̀ iye mi kò pé nínú àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ pé alùsùnà jàmáà yapa lórí pé sẹ́ni tó bá ṣe tí yóò wọ́n náà lè zámánì àbí òní wọ́n náà lè zámánì irú ẹ̀ lẹ́nu tó bá pààyàn wà. àríbáàdù àrísúná ọ̀jàmá àtẹ́gbà pé ẹni tó bá pààyàn o yóò wọ̀ náà àmọ́ yóò padà jáde kú òun náà yóò wà lìjẹ́ náà ẹtí ọ̀sá máa ń sìn ṣùgbọ́n irú ẹni báyìí yóò wọ̀ náà torí pé kíni torí àyà kò àǹtọ́nà ọba àríkà sọ pé man qatala nafsan muta'ammidan man qatala mu'minan muta'ammidan man qatala mu'minan muta'ammidan ẹni tó bá màmá pa mùmìnì tó màmá tí èdè kó ṣe é sì tó pa mùmìnì. fajaza'uhu fajaza'uhu naru jahannam khalidan fiha ọlọ́wọ́n bá ní ẹ̀san rẹ̀ tásán òun náà ni pé yóò wọ́n náà jahannam khalidan fiha ẹ máa wo àwọn nǹkan tó fẹ́ tó yìí àwọn nǹkan tó lágbára gidi gan ni ọlọ́run ní ẹ̀sán tá sẹ́rù ẹni bẹ́ẹ̀ ni pé yóò wọnà jahannam khalidan fiha khalidan fiha tó wà ń bẹ̀ yẹn tẹ́ ẹ bá fẹ́ tu ní èdè lédè ẹ sọ pé yóò ṣe gbére nu ná pé yóò máa bẹ́nu náà gbére tí ò ní jáde kó ń bẹ̀ mọ́ tẹ́ ẹ bá ti lè tu báyẹn ẹ ti di khariji khalidan fiha tó wà ń bẹ̀ yẹn ayé yóò máa wà ń bẹ̀ fún ìgbà tó pẹ́ almuktu tawil pípẹ́ nínú ná ni wọ́n ń pè ní khuludu mẹ́ẹ̀ tá àwọn àìmà pé khalidan fiha ń bẹ̀yẹn al-mulku at-tawil ni khalidan fiha wa ghadiba Allahu alayhi lẹ́yìn tó bá wọnú náà tán tó wá pẹ́nu náà yẹn ọlọ́ni wa ghadiba Allahu alayhi ọlọ́wọ́ bá lóko tó wá bínú sínú náà yẹn àti kí yẹn wọnú náà ọ̀tọ̀ kí yẹn lásìkò tó pẹ́nu náà ọ̀tọ̀ kí bí ọlọ́run tó bá máa bẹ lórí yẹn náà náà ọ̀tọ̀ ọlọ́run bá lè gbá àwọn bí wọ́n lè pé ìjẹ́ pàlékún kí n ṣe fún yín wọ́n wà ní àlékún olótùkù gbogbo orí tí ìyàmọ́ níláyé láti rí kò tó sì kankan mọ́ ìgbà yẹn ọlọ́run bá lè sí gàgá tí ọlọ́run lè kí gbojú wa táàfi rí ọlọ́run àmọ́ wá rí ọlọ́run so ìgbà yẹn ìdùnnú àti ìgbádùn tá àmọ́ wá rí ó tún ju ìgbádùn tá tí ìyàn rí nígbà tí ìyàn wà àṣé ìgbádùn tó ń bẹ́ ń bi ìmọ̀ wu ọlọ́run ọba ọ̀tọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ pé ìwọ náà ọ̀tọ̀ ìpẹ́nu rẹ̀ ọ̀tọ̀ ìtúwá bínú ìtúkọ́lọ̀ ọba àlejò tó wá bínú sí ìyẹn nu náà ọ̀tọ̀ fún ni wàgọ́dìbà lọ́wọ́ àìlèyí wà láàánàhù ọlọ́run bó bínú létí ọlọ́run bó tó wá láàánà rẹ̀ wà ájàláhù àdábán àlìmà ọlọ́run ọba àlejò tó wá pìpìà ìyà fún nínú náà tó yẹ pé ìyà tí ó máa tààyàn tí ó máa ròyàn so ọlọ́run ọba àlejò tó pìpìà rẹ̀ so àrínà àbáṣúnà tán ní gbogbo àwọn ìlérí yìí tọ́lọ̀ ọba àlékẹ́lá ṣe fún ẹni tí ó jẹ́ sí pé ó jẹ́ apààyàn yìí wọ́n ní kò lè bọ́m̀bẹ̀ ó ti pọ̀ ju àwọn ẹ̀ṣẹ̀ yòókù lọ ṣé báyìí ní sí pé yóò wọná àmọ́ yóò padà jáde kóònù náà yẹn yóò padà wà jẹ́nà gẹ́gẹ́ bí mo sọ wípé a rí àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan táwọn afárúsí náà tó yẹ ìyapa wà ń bẹ táwọn kan ní à yóò wọná yóò padà jáde táwọn kan nínú kò sí bó ṣe lè gbókan tó fàhùwà tahta mashia tí ò bá láti gbé jáde kó nù sìn yóò ṣe kíni o ọba wù ọlọ́run ọba ó lè wọ ọlọ́gẹ́dẹ́ yìí sàn yẹn tó bá dẹ̀ wọ ọlọ́run ọba ọlọ́run lè fa àforíjì fún so bẹ́ẹ̀ àwọn kan nínú nù ilé ìbáyìí o yóò wọ náà ni yóò padà jáde so ìbá lè sọ ọjọ́ bí ìbéèrè tẹ́ béèrè so eléyìí náà wà nínú nǹkan tí àwọn afá tí wọ́n yapa lórí ìdájọ́ rẹ̀ nípa pé sọ́nà ọba lè fẹ́rẹ̀ forí ẹ̀jìn àbí òní forí ẹ̀jìn Allahu a'lam. ìgbésọ́kùnrin lọ́kàn oníbèrè béèrè pé nígbà tí ẹ ń sàlàyé ọ̀rọ̀ àgbọ́yé àwọn sọ̀hábà lórí bídà nígbàtí ẹmú àyà àrùbàníyà tàdàúwà pé ẹ̀ ń sọ mẹ́ pé nǹkan tí wọ́n sì yẹ kò tó ṣe kúkú bọ̀tùgbà tí ṣékù fẹ́ mú wá nísìn wọ́n mú àyà ẹ̀ wá nígbà tó kúkú rẹ̀ so kí ni àyè lórí ẹ̀. alhamdulillah so wọ́n ní ìgbà tí à ń sàlàyé nípa àwọn bídà àti ògbìn ẹ̀jáde kúrò ní Islam so pé a ti mú àyà tọ́wà nínú suratul Hadid àyà yẹn wá pé wa rahbaniyatan ibtada'uha ma katabnaha alayhim so pé irú bídà yìí o pé bídà àti ògbìn ẹ̀jáde kúrò ní Islam ní bídà rahbaniyya so wọ́n ní sheikh yìí sheikh Yahya al àwọn kà sí bídà tó gbẹ̀jáde kúrò ní Islam so bẹ́ẹ̀ ni so nítorí ẹ̀ gan ló jẹ́ kí n padà tún túdá lórí n padà tún tú lónìí pé ẹ̀rì tí mo gbé láti bẹ̀ sọ pé sheikh ida sheikh sọ pé bídà rahbaniyya o bídà mọ̀káfírọ̀ ni idafatan ila kufrihim pé papọ̀ mọ́ kúfùrù ti ń bẹ ní ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ bídà tó kó sí bídà rahbaniyya ni ṣùgbọ́n bídà yìí àwọn àbá àyapa lórí ǹjẹ́ bídà yẹn gbẹ̀yìn jáde kó Islam àbí ògbẹ̀yìn jáde kó Islam ṣé bá ní so nítorí àti pé alimami Shatibi rahimahullahu ta'ala àwọn gbà yẹ pé bídíà yìí bídíà tí ó gbé ìjáde kúnú islam ni bídíà rahbaniya tí àwọn sábà ní sìn bídíà tí ó gbé ìjáde kúnú islam ni bẹ́ẹ̀ ṣéèkì yìí ṣéèkì Yahya al so àwọn gbà pé ó gbé ìjáde kúnú islam tí sábà ní sìn so wàrọ́jì wallahu alam òun náà ní pé bídíà rahbaniya ó gbé ìjáde kúnú islam sọ̀rọ̀ sábà yìí sìn bídà rahabaniya kò gbé ẹ̀rẹ́ kó ní islam. kíni pé ní bídà rahabaniya òun náà ni pé àwọn nǹkan kan tọ́lọ̀ wọn bá àlékẹ́lá ṣe ní ẹ̀tọ́ fún wa kí ẹ̀ wá ṣe lé wọlé rẹ̀ lórí nítorí pọ́fẹ́ súnmọ́ lọ́wọ́ bá. kí ẹ̀ ṣe àwọn nǹkan kan tọ́lọ̀ wọn bá àlékẹ́lá ṣe lẹ́tọ̀ fún wa kí ẹ̀ ṣe lé wọlé rẹ̀ lórí fún bí àpẹẹrẹ sìn ìfẹ́yàwó ọlọ́wọ́n bá àlékẹ́lá ṣe lẹ́tọ̀ fún wa kí ẹ̀ wá ṣe léwọ̀ fún rẹ̀ pé òun ò ní fẹ́yàwó nítorí pé òun fẹ́ súnmọ́ lọ́wọ́ pé tóun bá fẹ́yàwó ìyàwó yìí yóò máa ká ìrójú báwọn láti tẹ ìbáàdà òun ò ní rí ìbáàdà ti tó sẹ̀ǹpẹ́lò tọ́nà sí ni so òun ò ní rí ìbáàdà ti tó kó o mọ́fẹ́yàwó kó wá sì torí ẹ̀kọ́ mọ́fẹ́yàwó tàbí kí ẹ ti fẹ́yàwó tọ́kọ́ wá ní ẹ̀wọ̀n mi ò tiẹ̀ ní máa súnmọ́ ìyàwó ìjà rí gbogbo àti òtá fi súnmọ́ ìyàwó ìnà yọ̀mọ̀ ní ìnáfíà tí yóò ti yàn yọ̀mọ̀ ní àfikàmù tí yóò máa ṣe yọ̀mọ̀ ní iye tìrá tó kàn tí yóò ti ṣe ìjànkọ́lọ̀ ọba sílé tọ̀ fún kó wá sílé wọ̀ fún rẹ̀ nítorí ibi níyẹ ti tàkọ́rò nítorí ibi dídí àní pé ó fẹ́ fi súnmọ́ lọ́hùn àníyàn pé ó fi ń jọ́sìn fọ́lọ́hùn ọba so àtàwọn nǹkan kan àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tọ́lọ̀ ọba àlekèrè ṣe léwọ̀ fún wa ní jíjẹ àbí ní mímu nínú aṣọ náà ìwíwọ̀ ṣé bá ní ṣe yìí so kíyàn wá ṣe léwọ̀ fúnra rẹ̀ nítorí wípé ó fi súnmọ́ lọ́wọ́ ọba so rahbaniya nìyẹn ṣé bá ní ṣe so rahbaniya nìyẹn so bídà yìí kèsì bídà tó gbìyànjú àdìkún Islam ẹlòmíì lè wá lóhùn pé à tíyẹn bá ti ṣe nǹkan kan lé nǹkan kan tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ tíyẹn bá ti ṣe léwọ̀ ìṣìláàlù nìyẹn kúfùrù nìyẹn a ní kò rí bẹ́ẹ̀ kéde gbogbo istihlal ni máa ń jẹ́ kúrò lára àwọn nǹkan tí àwọn nǹkan tí lára àwọn ìdàrú tọkùnrin ti dálẹ̀ nìyẹn ẹ jẹ́ kí n sọ kíkà fún yín mo fi ọlọ́ọ̀bá búra wàlọ́ọ̀hì lazim àgbákò tíjà bàtà ti dálẹ̀ lórí dáwà sàlàfíà àmọ́ ẹran lọ ni mo fi ọlọ́ọ̀bá búra wàláì tàláì ó ti dẹ́ǹtì dáwà yìí gan kò sí nǹkan kan tí jàbàtà sọ láyé tó kọ̀rẹ́tì rí àyàfi ntí ọba jẹ́ sí pé ẹ bá rí pé alùsùn náà ń sọ tẹ bá rí pé ẹ bá rákọọ́lẹ̀ fún bí irun gbà ẹjọ́ ọ̀nà sáà ṣe èyàn bí ìsokoto ẹ̀ tẹ̀kọ́ sọ yún kí n mọ̀ àgbákò náà ti bẹ̀rẹ̀ kí wọ́n sọ pé tẹ̀kọ́ náà tó sọ yẹn pé tẹ bá tẹ bá sọ̀rọ̀ sọ́kọ́ tó papọ̀ pẹ̀lú alùsùn náà nídìí kan yóò tún níbi tó tún ti lágbàkó lọ́tọ̀ yóò tún níbi tó tún ti yapa wàláì kò ní wà pẹ̀lú àlùsùnà hundred percent honestly speaking tẹ́ bá rò pé bóyá àbí kìíní so kò sí nǹkan náà láyé àyàfi ibi tó bá ti tẹ́ bá ti rí pé hundred percent tẹ̀ pé kò ní sí láyé kò ní sí bí ẹ̀sẹ̀ yakùndárù tó yóò ní nǹkan kan bíi méjì bíi ẹyọ kan tó ń lo ẹ̀tọ́ ọ̀dọ́ àbáyé sí so kò sí bí ẹ̀sẹ̀ lè ya ọ̀tọ̀ ọlọ́run tó yóò láwọn ibi tí òun náà ti tí ó ti ṣe díẹ̀ díẹ̀ so ìbírù nǹkan báwo ni tí máa ń fàyọ́ bẹ̀ ni pé ṣẹ́rí kìí ṣe gbogbo ìsọ ìsọ nǹkan dẹ̀tọ́ ní máa ń sọ ìdíje fèrí láti wọ́n sọ fáwọn èèyàn tí ń pè yẹn ń kèfèrí tí wọ́n sọ pé iṣẹ́ gbogbo èèyàn ní kọ́mọ pè yẹn ń kèfèrí pé wàláhì iṣẹ́ ń sọ yìí iṣẹ́ ń ṣe yìí nǹkan burúkú ni ó lè mọ wọ́n kàn ti gbé kélé lé ọwọ́ káyà kọ̀ránì fún ọ tó kà àdìsí ànábì fún ọ pé ẹni tó bá sọ ìtọ́nà ọba ṣẹlẹ̀ wọ̀ ìtọ́nà ọba ṣẹlẹ̀ tọ́ tó bá sọ déwọ̀ fúnra tó bá sọ déwọ̀ ó ti di káfíìrì wọ́n mọ̀ agbèrè àti bẹ́ẹ̀ ọ̀ mọ̀ pé ìfọ́sowọ́rẹ́ bẹ́ẹ̀ kódà ó lè rí kánú tíra súnà bẹ́ẹ̀ òní mọ̀ pé táwọn bá bá débi tá ti wọ́n ń ṣe ìfọ́sowọ́rẹ́ wọ́n ṣàlàyé pé ó yàtọ̀ síra wọn o kí ló fà. mo sọ pé kì í ṣe gbogbo ìṣe nǹkan léèwọ̀ ní máa ń jẹ́ kúfúrú. tó bá jẹ́ pé mo ṣe léèwọ̀ fúnra ara mi pé nǹkan yìí mi nílò mi ń gbà wípé nǹkan yẹn eh, haram ni mi ń jẹ́ sọ wípé à ó ti dèwọ̀ kéèyàn máa fẹ́ yàwó o àbí èèwọ̀ ni kí ẹ máa súnmọ́ ìyàwó yàn ní ìsọba yẹn ẹnu ni pé èmi ni mo sọ pé mo ṣe é fúnra mi pé ní fẹ́yàwó mo ṣe é léwọ̀ fúnra mi pé ní súnmọ́ obìnrin ẹjọ́ máa ń sìn mo ṣe é léwọ̀ fúnra mi nìyẹn sọ pé nǹkan yẹn jẹ́ èèwọ̀ bẹ̀tẹ̀ mi mọ́ àrọ́mọ rẹ̀ fúnra mi ní ti yìí ẹni tí mo sọ pé mo ṣe é léwọ̀ fúnra mi pé èyí ni mo sórí bẹ́ẹ̀dì mọ́ tí n mo so ibà nísì kìí ṣe kúfùrù tí n bá ti o haramu ni àbí ní ìṣẹ́ báyìí ti mo sọ pé ah, mo ṣe léwọ̀ fúnra mi pé èyí ni máa jẹ̀wà so èyí ò ní máa yíyan kí dáadáa so èmi ò ní máa jẹ̀wà mọ́ mi sọ pé ẹ̀wà jíjẹ haramu ni. eléyìí báyìí eléyìí náà ìṣe nǹkan léèwọ̀ ìṣe nǹkan tọ́lọ̀ bá ṣe lẹ́tọ̀ọ́ léèwọ̀ ni àmọ́ mo ṣe léèwọ̀ fúnra mi mi sọ pé haramu ni bẹ̀tẹ̀ ni mo ṣe léèwọ̀ fúnra mi pé ìdámasẹ́kínì ma kí ni ẹ̀rí lórí ẹ̀ kẹ́lẹ́ bá mọ̀ wípé ìgbà míì yẹn lè ṣe nǹkan léwọ̀ fún rẹ̀ tí ò ní jẹ́ kúfúrú kódà ya Kùránì nígbè wa tó kẹ́yà. ọlọ́run bá àlejẹ́lá sọ fún anabi sallallahu alaihi wasallam nínú sọ́tù tahrim ọlọ́run ní yá ayọ́ nàbí lima tuharrimu ma ahallallahu laka tabtaghi mardata azwaji. àrẹ́bìnrin ti ọlọ́run ní yáyọ ànàbí ọlọ́run ní ilẹ̀ ànàbí àpèrè ànàbí lima tuharimu kí ló dé tó ń ṣe léèwọ̀ má ahallallahu laka ntọ́nà ọba ṣe lẹ́tọ̀ fún ọ tẹ́pútẹ́ lima rọ́tà zuwájì tó kàn wáyọ̀ láwọn ìyàwó rẹ̀ tó kàn wáyọ̀ láwọn ìyàwó rẹ̀. so nǹkan tọ́nà ọba àníkẹ́lá ṣe lẹ́tọ̀ fún yà ànàbí sallallahu bẹ̀t ọ́n hànà fún rẹ̀ àìmẹ́yìn nǹkan táwọn ọlọ́ba táwọn ẹbí rẹ̀ ẹran ẹran ẹran àlégbà tá a máa ń jẹ yẹn ẹwà ara gírísì ànábì àrọ́ mọ̀rẹ̀ fún ànábì òkè jẹ ànábì àrọ́ mọ̀rẹ̀ fúnra rẹ̀ sẹ ọ̀rẹ́ táwọn kò sì túmọ̀ sí pé ẹ̀hẹ́ kò túmọ̀ sí so irú àwọn irú nǹkan báyẹn ọ̀rẹ́ táwọn so kò ní máa jẹ kódà nínú ìdájọ́ lásán kò lè jẹ́sẹ̀ fún yàn tó bá yẹ́sẹ̀ mi mo sọ pé ah, nǹkan yìí ní ní máa jẹ́ bóyá nítorí pé kò bá mi lára mu àbí nítorí ìdí kan tí mo rò pé bóyá ó fi ń kó nira bá mi mo wá sí nǹkan kan particularly mo wá sí léèwọ̀ fúnra ara mi ní sọ pé haram ni kò ní máa jẹ́ nǹkan kan nǹkan tó ó wù mo sí léèwọ̀ fúnra mi bẹ́ẹ̀. ibi tí ó ti wá máa di bídíà ni pé tó bá wá di pé mo wá lánìyàn pé ibi tí mo sí léèwọ̀ fúnra mi yìí o mo fi ń jọ́sẹ̀ ẹ̀hẹ́ àníyàn pé mo fi ń jọ́sìn lọ́sọ̀ di bídà ẹ̀sẹ̀ sí so irú nǹkan báwọn kò gbé jáde kóònù Islam ṣe sí so eléyìí báyìí gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ bí nǹkan tó so àwọn àlàyé tí ó rọra wà níbẹ̀ ní ẹnu wọn bá so bídà rahbaniyya so bídà kan fẹ́ pé kò gbé Islam ni so àwa náà isma àsọ pé máa ṣùmù ni wọn àsọ pé wọn lẹ́ta ti di ẹ̀sẹ̀ ìrọ̀sá máa ń dì so yíba níbi so a máa sọ wípé àwọn masáìlú tí ò bá ti ṣe ṣìláàfù lórí ẹ̀ tí wọ́n bá ti lè ṣe ìtìfà tí wọ́n bá ti lè fẹnu kò ní lórí máa ṣùmù torí pé ìjìmáìwú máa ṣùmù ntí ìjìmáìwú bá lè wà lórí ẹ̀ kò lè jẹ́ kọ́tọ̀ wù láíláí anábì ló ti jẹ́ kó yọ̀ pé àlùmà mi wọn ní ṣe ìjìmáwù lórí nǹkan kan kẹnu wọn kò lórí ìdájọ́ kan àbí tí nǹkan ẹwà jẹ́ àánú láíláí ọlọ́run ti sọ àlùmà kúrò níbẹ̀ láíláí wọn lè ṣe bẹ́ẹ̀. tọ́ba tí ìjìmáwù bá fi lè wà lórí nǹkan tí ìtìfáàkù bá lè wà lórí nǹkan ẹ ti mọ̀ pé nǹkan yẹn sọ̀wáàbù ni kò lè jọ kọ́kọ́ láíláí tó pé láti ṣẹ́ ní ummati ala dalala so a bá fẹ́ sọ òjòrò fún àdìsí wa ní ìjìmáwù sọ̀hábà rà náà di wí ẹlẹ́rìí dà kò sẹ́rí kankan láti tẹ́lẹ̀ ummati táwọn sọ àbàní jẹ́ ummati àwa ń kọ́ àwọn òsì nínú ummati àbí kéwù burúkú tó ń tó ń ké fáwọn èèyàn láti tẹ́lẹ̀ ummati ẹlọgbọ́nláàlà anábì ní àwọn àlùmọ̀ mi gbogbo àlùmọ̀ mi wọn à ní ṣe ìjìmáìwù lórí nǹkan kí nǹkan yẹn wá jánu láíláí ṣé bá ní sè so ìjìmáìwù ìjìmáìwù nìyẹn ṣé bá ní sè yìí so ó dẹ̀ kílẹ̀ àga insha Allah ta'ala ọ̀rọ̀ kan tó ọ̀rọ̀ tó ń bẹ lórí ìjìmáìwù náà tó tún dàrú ó tún da ọ̀rọ̀ ìjìmáwù náà rú lọ bá mú pé òun ọ̀gba ìjìmáwù ìlànà wọlé ìjìmáwù sọ̀hábà ló ń gbà wọlé ìjìmáwù sòkútì kan ìjìmáwù gíní ó tún da gbogbo òun náà rú lọ tọ́jà pé ìyẹn náà topic ọjọ́ kan ní sèbá nìyí so insha Allah ta'ala so ibi tí ìyapa bá wà á sọ pé ìyapa wà lórí eléyìí ìyapa wà lórí eléyìí báyìí eléyìí tó sì wà rọ́ọ̀jì tó lórí ẹ̀ lélẹ́yìí ẹ̀rí pé ńgbà tọ́bi ṣéèkì yìí náà lè sọ́wà nínú ṣé àwọn àfáà yapa lórí àbí wọn yapa lórí ẹ̀ ẹ̀ ń tọ́wá lóhùn mú ní ìrìjà kílàkílà tó kó sí ṣé sọ pé àwọn àfáà yapa lórí masala yẹn o pé àrínà àwọn àfáà tán mú ẹzọ́rọ̀ tán gbà yí pé excuse ń bẹ nídà ìmàkà excuse àìmàkà ń bẹ fún yàn àṣírí náà àfáà tán ní kò sí excuse àìmàkà fún yàn wọ́n ní àmọ́ àrọ́jì fil masala eléyìí tó fẹsẹ̀ nílẹ̀ ní pé ọdún so irú nǹkan tó ti rí so àní masala ìmọ̀ kama sí síbà nísìnyí so ká a bá rí pé ó bá tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ náà wallahu alam. subhanaka alhamdulilayi wa sallallahu alayhi wa sallam ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.